ọlọ́ba sọ fún wa nínú alukur'an al-karim olúwa ní ẹni tí òun bá fẹ́ fọ́nà mà ẹ̀sùn ò bá fẹ́ kó dààmú nílé ayé àti ní alkiyama yẹ́sọ̀rọ̀ àfẹ́dọ̀rọ̀ lil islam ọlọ́wọ́ bó sì parí ẹ̀mí rẹ̀ sí ẹ̀sìn islam ọlọ́ba ni wàá mẹ́rin orí di ayọ̀dẹ́là ẹ̀ńtọ́lọ̀ tó bá fẹ́ ṣì lọ́nà yẹ́jẹ̀ alùsọ̀dọ̀rọ̀ ìbáyé kan ní àrọ̀jẹ̀ ọlọ́gbọ́n jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó fún pinpin bí ìsìláàmù bí bá ń dóhùn rẹ̀ ṣe pé ó tún ń gbọ́ ó tún ń rí kìí ṣe pé ó tún ń rí nìkan ó tún ń rí dáadáa bí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀mí rẹ̀ ó fún kò ní lè jẹ́ mùsùlùmí èyí tó ń pè ní ambassador ẹnìkan wà nínú wọn tí ààrẹ nàìjíríà ṣẹ̀ṣẹ̀ yàn gbogbo wọn mà tí bá ń sọ nípa islam àti ń bá a ní mahasinul islam àwọn dáadáa tí ń bẹ nínú islam oyún ọmọ ogun kí ló fà á tárakùnrin ló fẹ́ kan jẹ́ mùsùlùmí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni òfò nàmá jíjẹ́ mùsùlùmí wa àánú ni oore ni lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ rẹ̀ fọlọ́run àbí ọlọ́run ọba ọlọ́run dákun mọ́ yẹ̀ wá lẹ́sẹ̀ ọlọ́mọ ṣì wá lọ́nà a ṣe àṣàlátù fún anẹ́dùn sallallahu alaihi wasallam tọ́lọ̀ bá rán wá júwe ọ̀nà fún wa ó júwe fún wa àbí ọlọ́run ọba ọ̀nà tí ó fẹsẹ̀ wa lé ọlọ́run má jẹ́ kí a kọ̀yìn síbẹ̀ ọlọ́run má dẹ́sẹ̀ wọ́ yẹ̀ ìgbà míì ẹsẹ̀ yẹn á máa yẹ̀ lójú ọ̀nà ìgbà míì èèyàn máa kọ̀yìn sójú ọ̀nà àwọn tó kọ̀yìn sọ́nà o lè jẹ́ pé ìdílé mùsùlùmí ni wọ́n ti bí je ó lè jẹ́ lè jẹ́ ọmọ ti yà kúrò le ọ̀nà Islam ó ń na bẹ Islam àti èèyàn kọ̀yìn síbẹ̀ ọlọ́mọ́sí kankan ṣàdánwò fún wa. Aṣọ́pẹ́ Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab. Ọlọ́dàkùn ti fọ̀nà mọ́ wa ọlọ́mọdé aṣínà láìláì. Àní àkọ́kọ́, mo kí gbogbo àwọn bàbá àgbàlagbà tí wọ́n bẹ ní ìkàlẹ̀. A ti máa ń lọ wáàzí, wàláì ti ìlú Ìkàrẹ́ èyí tí a wá lénìí ó tún yàtọ̀ ọ̀tọ̀ tí ó yà ó ní ìkàlẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn nínú òlù ètò wọn ṣe ìlú kan ìṣe méjì èyí bàbá wa amárírì bàbá wọn olùgbàlejò àgbà bàbá wa ìmáàmù àgbà the Grand Chief Imam ti ilẹ̀ Ìkàrẹ́ ń gbé àdúpẹ́ fún yín àdẹ̀kí ọba subhanahu wa ta'ala lára yín àbí ati agba àgbà àti gbà ọlọ́mọdé kẹkọọ dàrú ọlọ́run bá tí o ní ní ìrọ̀lẹ́ láéláé lọ Eh, ìgbà tẹ̀ ń wọlé bọ̀ mo rí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ yín àwọn èèyàn gbà sí ní ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ gbogbo anábìwá sallallahu alaihi wasallam àní bíbá àwọn èèyàn tí ọlọ́run bò nífẹ̀ẹ́ sí onírọ́jùlọ́n amma qawman wà umla òkè àlejò ẹni ń sàfáàdì fáwọn èèyàn ìgbà tí wọ́n yẹ fẹ́ rí ọlọ́run bá tún sọ pé kẹ́ máa máa ṣe wọ́n nífẹ̀ẹ́ yín ẹ̀dùn ẹ̀dùn rí ọlọ́ba subhanahu wa ta'ala kó má dà sáà kó má dà ọmọ yín lọ́wọ́ kó jẹ́ kí ẹ wá ṣe béèrè ń bẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nípa àgbàlérò nìyẹn o ọlọ́dún sọ ọlọ́run ọba mo fi tí mo fi kí ọ̀dọ̀ bàbá wa tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ náà ẹ má bínú bí wọ́n ṣe ń dá orúkọ yẹn ọkàn mi ò sí ń bẹ̀ púpọ̀ tó jẹ́ bàbá yẹn mọ̀mọ́tẹ́ wà níkàlẹ̀ ọlọ́ba ó jẹ́ kárí yẹn pẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala kò ní da sáà kò ní darú mọ́ yín lọ́wọ́ o ọlọ́run tó ti fi ìfẹ́ tó ti fi so ìlú pọ̀ tó fi so yẹn aṣáájú ìlú pọ̀ ọlọ́mọdé kí aṣọ ìtàn mọ́dé kó ráàyè láàrin wa ọlọ́dún kò sọ ọlọ́run torí nígbà míì tí a bá wo àwọn ìlú méjì tí wàhálà máa ń ṣẹlẹ̀ nígbà míì tí a bá wo ìlú ọ̀fà àti ìlú ẹ̀rin yóò fi kí lè dà ẹ̀ níbẹ̀ mọ̀ yàtọ̀ láàrin ọ̀fà àtẹ̀rin bẹ́ẹ̀ náà ni tí a bá ń wo tí yẹn ń wo Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ àwọn tí wọ́n wà nínú ìlú náà mọ̀ pé Ifẹ̀ rèé Mọdákẹ́kẹ́ lélẹ̀ gbogbo wa kà ń kọjá ìkan náà láàmú rí méjèèjì tó bẹ́ẹ̀ tí wọ́n yà lẹ́nu wípé nígbà tó wá pé ìlú tapá ọ̀tún yìí ìlú kan ní ìlú tapá àlàáfíà ẹ̀ ọ̀kan ní tí ó fi wá di pé mùsùlùmí ọ̀ wà dé ẹni tó ti lọ́kọ níbi kan tó ti níyàwó níbi kan wọ́n sì máa padà sílé wọn ọlọ́run bá kó má jẹ́ kí èdè àìyedè kó má jẹ́ kó wọ̀ lù wa kó ṣe ní ìlú fọkànbalẹ̀ kó ṣe ní ìlú tí ó ìtọ́ ọlọ́run tànábì lérí ọlọ́dọ̀kan sọ ọlọ́run bá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mo kí gbogbo àwọn bàbá wa àwọn màmá wa àgbàlagbà tí wọ́n bẹ níkàlẹ̀ ọlọ́jà kí àríyìn pẹ́ gbogbo àwọn ọ̀tọ̀kùn náà ló wá sí gbogbo ìjókòó pátá ní ọkùnrin wa lóbìnrin wa ọlọ́run kò má dùn á ní láàdá anábì wa sallallahu alaihi wa sallam anábì ni ma jalasa qawmun majlisan yazkuruna Allaha ta'ala anábì ni àwọn èèyàn kan ò ní wà níjòkó tán fi ń ṣèrántí ọlọ́run bí bá a ṣe wà ń bẹ̀ yìí illa nadahum munadi minas samaa anábì nígbà tí wọ́n bá máa parí ìpè kó mọ̀ wá láti sánmà pé kó mọ̀ maghfuran lakum gbogbo ẹ̀yin tẹ́ wà níbẹ̀ ẹ máa dìde ní tọ́lọ̀ tó foríjì. oríire ni kéèyàn wà níjòkó tọlọ́run ànẹ́bì kéèyàn wà níjòkó ànẹ́bì ní gbogbo ẹni tó bá wà níbẹ̀ nínú àkọọ́lẹ̀ ní òní láàyè bí ìṣòkò ànẹ́bì àwọn èèyàn nìyẹn lọ́dọ̀ ọlọ́run àwọn kà fún o gbogbo ẹni tó bá sì bá wọn jòkó ànẹ́bì ní kò ní kàdákù kò ní kàtà yé kò ní kàtà kò sẹ́ni tí ó àbí ọlọ́run ọba ọmọ ike wa àgbà wa àwọn aṣáájú wa àti gbogbo àwa tí a jẹ́ ọmọlẹ́yìn náà ọlọ́mọ yọ wá lè nínú òpin oríire tó ń bẹ níbi irú ìjókòó báyìí wọ́n dẹ́kun sọ ọlọ́run àsọyé àjọyé àbí ọlọ́run fún mọ́tà àfi jíǹkì wa èyí tá a sọ níwọ̀n bàbá àfi sọ kò jẹ́ kó wúlò fún wa mo wá kí àwọn elétò ẹ̀yin àgbàlagbà ẹni bíbá bíbá àti ò bá fè òfin tí bàálù ó là á ìjókòó yìí àwọn kan ní ọlọ́run bá lò ní sábàbí kò yẹ kí a kí wọn kò sí láì fi ń bẹ̀ tòótọ́ gbogbo tí mùsùlùmí bá ń ṣe ó gbọdọ̀ fi wọn wá ojú rẹ ọlọ́run ṣùgbọ́n nínú tọ́lọ̀ tó máa ń ṣe lóore fẹ́ tó bá ṣe tiẹ̀ yóò jẹ́ káwọn èèyàn máa lò lẹ́kọ̀ọ́ ẹnu àwọn èèyàn máa kí àwọn. àwọn èèyàn ó máa kárí rẹ̀ arákùnrin kan bíi anábìwá Muhammad ó ní inna rajul amala min al-khayr ó ní ẹnìkan ní máa ń ṣe dáadáa kápẹ́ ní máa ń náwó sẹ́sìn kápẹ́ ní máa ń kọ́ àwọn èèyàn ní mímọ́ kápẹ́ ní máa ń sọ wọ́n sì fẹ́ wà nẹ́bì nǹkan tí máa yà ẹ̀ lẹ́nu pé àwọn èèyàn ò ní máa kí kú iṣẹ́ kò sì sí káwọn èèyàn lè bá a kí ànẹ́bì ni kílíkà ájìlú bóṣọ̀rọ̀ mọ́ ni ànẹ́bì ni tọ́lọ́ fi máa ń fi hàn mùsùlùmí pé n ti ń ṣe òun ọlọ́run ọba òun gbà wọlé nìyẹn tọ́lọ́ bá gbà àyàn wọlé lójú ọ̀nà rẹ̀ yóò máa ṣe wọ́n tún máa kí pé ẹ̀kú iṣẹ́ kán lè kí ó ń ṣe gbogbo tí ń ṣe pé innama nut'imukum liwajhi illah innama nut'imukum liwajhi illah la nuridu minkum ra'an wala shukura ìta ń ṣe àfihàn ojú ọlọ́run àfẹ́ pé kẹ ẹ dáadáa kan padà fún wa ní dáadáa táyé àfi fọ́pẹ́ lọ́dọ̀ lọ́tọ̀ ti bẹ́ẹ̀ nínú ṣíṣe ọlọ́run ni pé ẹni tí bá ń ṣe é nítorí tiẹ̀ nínú tọ́lọ̀ fi máa ń sọ pé mo gbà á wọlé o ní pé àwọn èèyàn náà máa sọ pé ẹ kò ṣẹ ẹ ń ṣàǹfààní ẹ ń wúlò ni mo sọ pé àwọn tí wọ́n jẹ́ àwọn elétò ká kí wọn kò sí láìsí ńbẹ̀ látòrí àwọn doctors wa méjèèjì dr roshe dr bando àwọn tá a ti jọ ní àjọṣe tipẹ́tipẹ́ òun ni abáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ó ń lò yín fún dáadáa àti gbogbo àwọn ọmọ ayáwa lápapọ̀ tẹ́jọ àpapọ̀ mo máa ń sọ nǹkan kan ní tó bá ti rí báyìí kò sẹ́ni ẹ̀yìn ń bẹ̀ o wàláì kò sí ẹni ẹ̀yìn ń bẹ̀ torí pé ọlọ́run ọba ìgbà tó wu àwọn sàádé ẹ̀rí pé àwọn sàádé kan ní ẹjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì lẹ́jọ́ tó gún lé ìgbà tó yá àwọn kan wọlé àwọn kan wọlé àwọn kan wọlé àwọn ẹ̀dọ́mí wọlé lọ́gbọ́n wo ló kọjá oṣù pẹ̀lú ànábì wàláì ń bẹ́ẹ̀ ní sàádé tó jẹ́ pé òjò tó gbà síláàmù náà ló jáde láyé lóòjọ́ tó bẹ islam lẹ́gbẹ́ ojú ogun ló fẹ́ lọ pẹ̀lú ànábì èyí tó fẹ́ fi lo ogun ni pé àwọn èèyàn ti wá náà ní tẹ́nítẹ́nì ànábì ni máa padà tó ò bá ti dọ́ lọ́ńdọ́ àlùtọ́ lógun ó sì padà lọ rú ojú ogun yẹn kò tí òun kò gbá àwẹ̀ ibẹ̀ náà ló tán sí ó tán dáadáa ní ṣùgbọ́n ṣé èsì ń wé Abubakar Siddiq ìjọ tí wọ́n fìyà jẹ ànábì Abubakar tí wọn ò fìyà jẹ ara òsì náà rè òtún ara rè tún ká. sẹ́ẹ̀tì wọ́n wí àwọn dìláàlì sẹ́ẹ̀tì wọ́n wí àwọn àwọn àwọn nínú àwọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ànágbẹ́ni bá ní wa kúlẹ̀ padà mọ́ àwọn ìṣọ́sìn náà ó dá ní gbogbo wọn àtàwọn tó bẹ̀rẹ̀ níjọ́ tó lé àtàwọn ó dùn àti ni wọn níbi dáadáa kò lè má sí irú wọn olúwa ni wà kúlìnà gbogbo wọn pátá wà á dàn lọ òlè fọsùnà àdéhùn dáadáa àlìjẹ́nà ẹ̀san tó tóbi lọ́dọ̀ ọlọ́run fún bẹ fún gbogbo wọn lọ́wọ́ jẹ́ pé gbogbo àwọn tí wọ́n papọ̀ láti gbé ètò dáadáa yẹn kalẹ̀ ọlọ́run bá kó má kejì ládàá anágbèwà sallallahu alaihi wa sallama. Ànábì ní inna mina nasi nasan mafatiha lil khair maghaliqa lishar. Ànábì ní ó ń bẹ nínú àwọn èèyàn àwọn nǹkan tó jẹ́ pé Ọlọ́run máa ń lò wọ́n ní sábàbí kókí dáadáa máa ń ṣẹlẹ̀. maghaliqa lishar Ọlọ́run máa ń lò wọ́n ní aburú pé aburú ò ní tẹ̀síwájú aburú ò ní wáyé Ànábì ní àwọn èèyàn wà bẹ́yẹn o. وَإِنَّ مِنَ النَّاسِ náà sí náà sàn ó sì لِلْخَيْرِ bẹ nínú àwọn ìbákan náà màgọ́lì kọlẹ̀lẹ̀ fẹ́ màfà àti àlìṣàrò àwọn sàbàbí aburú ni a máa jẹ sábàbí aburú kò ní wọ́n máa ń jẹ bá a ṣe wà níkàlẹ̀ apọ̀ ẹni tó bá ti rí kalẹ̀ ó ti mọ̀ pé à ń retí àwọn ènìyàn bá a ṣe pọ̀ tó yìí àwọn ẹlòmíì àwọn náà pète ó jẹ́ pé kò dé ẹ̀ṣẹ̀ ni tó jẹ́ pé kéèyàn bá bá mùsùlùmí ń bẹ̀ èyí ó ṣe wá àṣẹ pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ibi tá a ti bá yín lánàá kò dáa o ìbáwọn kan ni wọ́n pe kankan ní kọ́nsáà àwọn mùsùlùmí ń ṣe láwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú míì níṣẹ́ àwọn tó ń ní láárí ilé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń kọ́ ju mọ́ṣáláṣí julé ìwé julé kíwò ṣe bí àwọn kan náà nìyẹn ilé ibi táwọn yòókù lọ máa dẹ́ṣẹ̀ tó bá ti dìrọ̀lẹ́ pé ẹni tó bá jẹ́ àfà wọ́n ní ká mọ̀mọ́ gbogbo ẹnu polówó ẹ̀sẹ̀ kó mọ̀ dàbí dàbá ń polówó ẹ̀sẹ̀. so ṣùgbọ́n tá a bá sọ pé ilé ilé ijó ilé ìranù ilé ìdọ̀tí ìbẹ́ni wọ́n wà àwọn aláàjì náà sì ń kọ́ àwọn náwó sí sẹ́nu pé táwọn wà fún yẹn ni pé àwọn ń jẹ́ sábàbí aburú anábì ni àwọn kan ń jẹ́ sábàbí dáadáa anábì ni fatuba liman ja'ala Allahu mibta'a al-khayr ala yadihi àníbi ni olórí ire lẹ́tọ́lọ́n bá lò ní sábàbí dáadáa ló jẹ́ pé ọlọ́run bá lo ẹ̀yin ní sábàbí dáadáa bàbá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá àwa àti ọlọ́run yìí tí máa ń gbé mi lẹ́rù fúnra mi tí mo sì mọ̀ pé yóò máa ba tuntun wa náà lẹ́rù òun ni pé méjì ni ò ká ṣe òtún kọ́lọ́run gbà wọ́n. anábọ̀ Ibrahim alẹ́ sọlá sọ̀rọ̀ sàlám ọlọ́run bá ló ní kókó kàá bá. ebe ẹ̀kọ́ ó wá fọ́ kàábà tán wọ́n ni ìgbà tó fọ́ kàábà tán òun àti ọmọ Ismail wọ́n ní rabbana taqabbal minna ọlọ́run gbà á gbà á lọ́wọ́ wa ìkan nínú àwọn aṣáájú wa tó di aṣáájú dáadáa ìgbà tó yẹn anábọ̀ ibrahim ó kọ́lé ọlọ́run tán òun àtọmọ rẹ̀ ismail wọn ara wọ́n sọ́lọ̀ rabbana taqabbal minna ọlọ́run ọba dà á lọ́wọ́ dà á níjọsìn èyí ò máa wá pé kí ló fa ẹkún ayọ̀ ló yẹ kó jẹ́ wọ́n ní wọ́n sọ pé khalilu rahman bana bayta rahman bi amri mina rahman wa yasalu rahman an yataqabbala minna. ayọ̀ ọlọ́run àmẹ́gbọ̀ Ibrahim àbí kìí sáàyò ní dẹ́sùmọ̀ báyìí ọlọ́run ni ó ní pé àwọn tí wọn ò ọlọ́run náà mànẹ́gbọ̀ Muhammad wọ́n sì mànẹ́gbọ̀ Ibrahim tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ló tún wá pa láṣẹ ààyò ni ọlọ́run ọba ló tún pa ipò kan wà tánàgbà Ibrahim dé lọ́dọ̀ ọlọ́run kò sẹ́dúró ọlọ́run kankan tó tún dé bẹ́ẹ̀ tayọ ànẹ́gbọ̀ Muhammad òun náà ni kò àlùkòlà pé ìdè ààyè ọlọ olúwa ni wà tápọ̀dà lọ́hùn Ibrahim àfàlẹ́là olúwa náà ni ànábì Ibrahim ọlọ́run bá ṣe láàyò rẹ̀ ọlọ́run bá ló yàn láàyò ànábì ni ọlọ́run bá ń yẹ mi náà láàyò kàmá tápọ̀dà Ibrahim àfàlẹ́là ìtumọ̀ afẹ́lò ni pé ààyò ọlọ́run ni ilé ọlọ́run ní kọ́kọ́ pẹ̀láṣẹ ọlọ́run ó tún máa ń bẹ lọ́run pé ọlọ́run dùn á èyí tí máa ń bèmí lẹ́rù ni wípé èèyàn lè ṣe ó dáa káwọn yẹn rí pé masha Allah yẹn sọ pé má àṣànà nǹkan ṣe dáa tó báyìí tí ò sì ní jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run àti ọlọ́run ọba àtẹ̀yìn àtàwá èyí tó jẹ́ pé ó kọ fàwúwà rọ́dù sí ọlọ́mọdé àṣẹ èyí tí ó máa jẹ́ makbul ní kọ́lọ́dé àlè máa ṣe èyí tó gbà lọ́wọ́ wa bákan náà tàbá wa ṣe tán tó bá tún da àfikà tún wà mọ̀ fẹ́ lọ́hùn lórí kí lórí pé ọlọ́run èyí tó ti lọ tá a ti ṣe lánàá ọlọ́run mọ̀mọ̀ jẹ́ àbàjẹ́ lọ́la lóbi méjì ni máa ń baṣẹ́ jẹ́ ìní sẹ́mi ti bàjẹ́ kéèyàn tó ṣe àbẹ̀yàn ti ń ṣe iṣẹ́ míì ni pé èèyàn ó ti ṣe tán yóò ti wà lákọọ́lẹ̀ yóò wá bàjẹ́ ó ní àfọwọ́dà Ibn Qayyim wọ́n ní lẹ́fà ṣáàlù fìlà àmàlì tíra tó dáa púpọ̀ ní tíra àlùwábì ló sọ yìí wọ́n ní kí èèyàn ṣiṣẹ́ èèyàn tí kárẹ̀ pé agbájá lọ mọ́kà orí àjíṣe bẹ́ẹ̀ ni a ti kú oríire èèyàn kọ́ mọ́sálásí ń wúlò fún lù bẹ́ẹ̀ ni a ti kú oríire èèyàn kéwú orí mọ́ lò a ti kú oríire wọ́n ní lẹ́yìn ṣàánú fìlà àmàlì wọ́n ní èèyàn tí kárí pé ó ṣe oríṣe iná màṣáànù fi ṣètìlẹ̀ amẹ́lí mímọ yọ̀ṣídò ayọ̀fẹ́tò wọ́n níbi tọ́rọ̀ lé sí òní báwo ni òṣè ní bàjẹ́ èyí tá a ṣe tá a pàníyàn tó dáa ṣe báwo lè sọ òṣè ní gbẹ́wàá mú kí òṣè ní bàjẹ́ àbí ọlọ́mọba èyí tá a ti ṣe èyí tá a ń ṣe èyí tá a tún ṣe ọlọ́mọdé sọ bàjẹ́ ọlọ́dẹ kò sọ ọlọ́mọba. برحمته وهو أرحم الراحمين èyí tí wọ́n ní ká gbé yẹ̀wò nǹkan tí ó ṣe pàtàkì púpọ̀ ni nítorí pé ó ní ṣe pẹ̀lú àwùjọ wa ó ní ká tí a pé àkọlé rẹ̀ ní zaitun muslimun misali ilé mùsùlùmí èyí tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe dáadáa ilé mùsùlùmí tó yẹ kó jẹ́ ilé àwòkọ́sìn tó jẹ́ pé àwọn ará àdúgbò mùsùlùmí wà kàfíró àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ wọn tí wọ́n kìí ṣe mùsùlùmí wọ́n máa rí ìtọ́ka sí dáadáa nínú ilé wọn tó jẹ́ pé ọkọ àtìyàwó wọ́n máa fi ilé yẹn wọ́n máa fi ṣe àpẹẹrẹ àpẹẹrẹ kí ni wọ́n máa fi ṣe àpẹẹrẹ dáadáa kò ní jẹ́ àpẹẹrẹ aburú kókó ọ̀rọ̀ yìí kókó ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni nítorí pé àwùjọ tó bá fẹ́ da inú ilé ni ó ti bẹ̀rẹ̀ àwọn olóyìnbó wọ́n ní charity begins at home wọ́n ní ilé la fi máa ń kẹ̀ṣọ́ òde. Alison Malik radiyallahu anhu tàbí ànẹ́bí nínú àwọn tẹ́mi wọ́n gùn ní Alison Malik inú wọn ló wà ẹ̀mí rẹ̀ gùn débi pé anasuna malik ń rí bí ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọdún lẹ́yìn bàtà mi fi àdìláyé tí a mú pẹ́mi rẹ̀ gùn. nígbà tí ọjọ́ wa lọ sàá ó di àsìkò kan olórí kan jẹ lórí àwọn mùsùlùmí ah! ó mà fi àgbákò ṣe àwọn mùsùlùmí wọ́n gbé ní hajjaj bin yusuf àtàkọ́fin kódà ó pa nínú àwọn sàádé olórí burúkú jáì púpọ̀ wọ́n bẹ nínú àwọn àfa onímímà tàbí kí n sọ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfa onímímà wọ́n kì í sábà lè ṣàdúrà fún bí wọ́n bá ń sọ̀rọ̀ ilé tó balẹ̀ jẹ́ dé mùsùlùmí ni ó ṣùgbọ́n ó balẹ̀ jẹ́ kí ni mo wá fẹ́ lò nígbà tí nǹkan dàrú gan wọ́n wá lọ bá náà sọ̀rọ̀ máa lè fún ìdílé jì àkọ́kọ́ àgbàlagbà ni sàábì ànẹ́bì ó túmọ̀ sí pé bí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú ìlú ló sọ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má fi wèrè ẹ má fi wèrè o ẹ má fi wèrè ẹ má fi wèrè o ẹ mú sùúrù tí yín o nítorí pé mo gbọ́dọ̀ ànábi sallallahu alaihi wasallam ànábi sọ yìí pé. لا يأتي على الناس زمان إلا الذي بعده شر منه حتى تلقوا ربكم Ànábì sọ pé ẹ máa fi ọdún yìí dún tẹ́sán pàdé ọlọ́run nínú. Òun sọ báwọn. Ìtẹ́ nínú àwọn onímọ̀ tó náà wá wà ní ìgbà yẹn Al-Hasan al-Basri. Nígbà tó ní tó lé sẹ́mọ̀ pé àwọn ọ̀dọ́ tó bá lọ bá màámù tó bá fún wọn nímọ̀ràn. Wọ́n tún gbéra wọ́n tún lọ bá wọ́n tún lọ bá muhammed náà tó bá tún kún bẹ́ẹ̀ wọ́n tún lọ bá àwọn ọ̀tọ̀ kù lóòlù mi nínú ẹ̀sìn tọ́rọ̀ bá ti ń papọ̀ ara wọn bá ní nígbà tí ọkàn àlàáfíà lọ́dún bá fẹ́. ó ní ẹ̀yin èèyàn ẹ mú sùúrù ó ní fàdínà àmàlàkùn ọmọlùkùn ó ní torí sí àwọn tí wọ́n dé ìjọba lé ní lórí lára iṣẹ́ ẹ̀yin náà ni wọ́n kí ni ìtumọ̀ ìtumọ̀ ni pé inú òdílé ni wọ́n ti wá wàkẹ́mà takùnù ìwọ́lá àlẹ́kùn bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ náà ni ọlọ́run bó ṣe máa yan olórí fún yín èyí tí mo fẹ́ fàyọ níbi ìtàn kékeré yìí ò ní pé ìlú tí ó bá rójú tí ó bá ráàyè ìdílé ni ó rójú ni ó ráàyè nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn àfáà lójú ọ̀nà ẹ̀sìn oníbùnfàjò onígbìnàdúwàlà ó ní àwùjọ ìlú tẹ́rùkọ wàtẹ̀nìhàt ó ní yóò máa dàgbàsókè yóò máa nílọsíwájú wàtẹ̀nìhàtò nígbà míì yóò sì máa ní ìfàsẹ́yìn nígbà míì ìlú kò ní nílọsíwájú ó níbi kọ́dìrì máa takò nílẹ̀ ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìdílé bá ṣe rí ń bẹ̀ kó wàtá wàdó àfàkù tó bá jẹ́ pé ìdílé bá da àwùjọ dà bí àwùjọ tí ò bá ti da ìdílé mi ò da sábà wo àwùjọ wa ní nàìjíríà ní pàtàkì jùlọ tí a bá wo ti lọ ládùúgbò àti tí ń lọ lórí ẹ̀rọ lórí ẹ̀rọ ayélujára èyí ó sì mọ̀ pé àwọn òbí wọn ti kùnà. Ẹjẹ́ kan fún wa ní àpéjúwe bíi méjì àbí mẹ́ta kó tó di pa wọ̀nà ọ̀rọ̀ káfíńlì pé ìdílé nǹkan tó pàtàkì àwọn ọ̀jọ̀gbọ́n wọn ní ìdílé fámìlì inú ilé wọn ní ó dàbí orí lágọ̀ọ́ ara ni tàbí ká sọ yí pé ó dàbí ọkàn lágọ̀ọ́ ara ẹgbẹ́ anábì wa sallallahu alaihi wasallam anábì ní ọkàn ìdá fásádà fásádà al-jasadu kullu ọkàn bá fi bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ bákan náà ìdá salaha salaha al-jasadu kullu ọkàn bá fi dá gbogbo ara ti bàjẹ́ tí ìdílé bá ti dáa àwùjọ ti dáa tí ìdílé bá ti dàrú àwùjọ ti dàrú. màá fún wa ní àpèjúwe àwọn ọmọ méjì tó jẹ́ pé orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ àbọ̀mọ mẹ́ta ọmọ àkọ́kọ́ ẹ wọ́n mi tí máa ń ṣe wàhálà wàhálà wàhálà káàkiri yẹn ẹ̀bọ́n ọmọ mùsùlùmí ni Habibu ni ẹ wo bí ọmọ yẹn bó ṣe rí ní ìyọsí ní ìrísí tọ́mọ yẹn jọ ọmọ mùsùlùmí sójọ yẹn lẹ́ni nísìnyí tí ò bá bu ẹgbẹ́ bàbá rẹ̀ yóò bu ẹgbẹ́ ìyá rẹ̀ láti inú wàhálà kan bọ́ sí wàhálà kan ẹ wàá béèrè pé òbí ọmọ yìí dà ilé fi mọ̀ pé ilé ti kùnà ni ló jẹ́ kọ́ kó rí bẹ́ẹ̀ yẹn tí àwùjọ ò bá ti dáa ẹ sì mọ̀ pé inú ilé ìní fílíọ̀ ibẹ̀ ni fèèlì ti wá tó tó dípò di àwùjọ ọmọ kan ní lẹ́nu jọ́ yìí ọmọ kan náà jáde láyé ọmọ mùsùlùmí ni ọmọ eléyìí láti ilé olóògùn kan ilé ẹlẹ́bọ kan bọ́ sílé ẹlẹ́bọ kan lórí àwọn ọmọ báyìí gẹ́gbọ́n sọ èyí tí òfin ń dẹ́kẹ̀yàn dákọ wọn òní pé nínú ẹ̀kọ́ ni pé ẹni ìyẹ̀yẹ́ àìmọ́ dákọ ẹ̀ à ń pọn lẹ́nu àbẹ ọlọ́run ọba kọmọsàbá ni tún ọmọ èyí tó wà láyé kọmọsàbá ni tún ṣe ọmọ èyí tó lọ kò jọ púpọ̀ sínú Islam níbo ni àdánwò ti dé ìdí ìdílé ló dé bí ìdílé mùsùlùmí tàbáfẹ́ káwùjọ da ibẹ̀ láti bẹ̀rẹ̀ àtúnṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá sọ fún ánà al-Qur'an al-Karim lẹ́ni tó ń ṣàlàyé fún wa ní tó yẹ kó wà nínú ilé wa gẹ́gẹ́ mùsùlùmí nínú Suratul Nahl olúwa ni wallahu ja'ala lakum min buyutikum sakana olúwa ni inú ilé yín àwọn ọlọ́run ọba a ṣe ní ibùgbé ìrọ̀rùn fún yín a sì ní ibùsinmi ibi tẹ́ ẹ wà tọkàn yóò balẹ̀ ẹ jẹ́ abẹ́ra wa lẹ́nu màmá àti bàbá nínú ilé tí ẹ wà ìjọkàn ìbalẹ̀ pẹ̀lú tó máa yóò ṣe níta olúwa nínú ilé wa olúwa ní òun ṣe fún wa sákànà níbùdí ìfẹ̀mí balẹ̀ ìfàyàbalẹ̀ àfọwò ní mímọ́ àgbà ni Ibn Kathir nígbà tó ń ṣàlàyé àyà yìí wọ́n ní àyà yìí nínú kí ọlọ́run ọba nínú gbèsè ayé àwa mùsùlùmí ni bima ja'ala lahum minal buyut allati yasakanu lahu gbogbo ọlọ́run ọba ṣe ilé wa ó ṣe láàyè láti máa rí fọkànbalẹ̀ ya'wuna ilayha wa yastakiruna biha wa yantafi'una biha sa'ira wujuhil intifa inú ilé wa yẹn a rí fọkànbalẹ̀ ńbẹ̀ a rí ibùgbé a rí ńbẹ̀ nǹkan ó máa tò yóò máa dá níbẹ̀ ó túmọ̀ sí pé ibi tó yẹ kí a máa tọ́ka sí gẹ́gẹ́ bí àyè fọkànbalẹ̀ ó nílé mùsùlùmí o ó ní anábìwá sallallahu alayhi wa alihi wa sallam tànábì sọ fún wa nínú àdífẹ́ tàbí rẹ́ra gbà wá lọ́dọ̀ mọ́ Bukhari àti mọ́ Muslim anábì ni asáfà orúkí tààtùn min al-adha anábì ní ìrìn àjò anábì ní ìrìn àjò ìpín kan nínú ìpín ìyà ni yẹ́mùnà àfádàkùn ta'amahu wa sharabahu wa nawmahu anábì tí yàrá yóò àdúrà àjò kò ní lè jẹun bí bó ṣe wà nílé kò ní lè mú tó wù bí ó ṣe ṣe nílé bákan náà ó lè má rí ìhà sí lélẹ̀ ó lè má rọrùn sùn kó tẹ́ lọ́rùn mi sílé anábì ní fàyídà kọ́dọ̀ náà bá ṣàwọ̀ ẹnì kọ̀ọ̀kan yín bá ti parí ti ń ṣe lájò wálé yọ àjẹ ìlà àlejò anábì sallallahu alaihi wasallam ní kó máa tara ṣàṣà lọ́lé kí ló túmọ̀ sí èyí tó ń túmọ̀ sí òun ni pé ilé ààyè fọkànbalẹ̀ ni kí ló ń fà á lẹ́ni tó jẹ́ pé àwọn ọkùnrin ń pẹ́ ń tà mo ń sọ lórí kọ́tùbà ní pòpẹ́pòpẹ́ yẹn ní ìlú táwa ti wá ó ní ẹ̀yin ọkùnrin kí lẹ̀ ń ṣe ta ilé dùn àwọn kan nínú àwọn ọ̀dọ́ ọkùnrin ládùúgbò wọ́n wá sọ ọ̀rọ̀ yẹn wọ́n wá sọ di bíi yẹn tá a lè pè ní bí ọ̀rọ̀ tí wọ́n fi ń dá sà tọ́ba ti wá rí àwọn èèyàn dà ẹ máa lọ dà ṣíṣá ìtàn ilé dùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọlé èyí tó fà á tẹ́lẹ̀ lómi òfèlè lọlé ilé òdùn ni òun obìnrin mi ń bẹ tó bá lọlé wọn bí kó má padà ilé ọkọ mọ́ni ẹlòmíì ń bẹ nítorí ọmọ rẹ̀ ló fẹ́ lọlé pẹ̀lú ọmọ yìí ẹ̀sìn mi lọ́kàn balẹ̀ ọlọ́run bá sì pé ilé wa ní ibùgbé ìfọ̀kànbalẹ̀ ẹbí tá a bọ́ wà ń bẹ̀ ibòmí ò ní wù wá láti wà ju ilé ọlọ́run lọ àti ká lọ báwọn èèyàn dáwọ́ ọ̀dùn síbẹ̀ kí ni ń fà á lè ní tọ́kàn àwọn èèyàn balẹ̀ nínú ilé wọn má tó sì pé náà bá pé ilé wa ó pè ní sàkàmù wọn kí ni àwọn ìgbésẹ̀ bá dé kí ni ọ̀nà látọ̀ kí ni ó fi jẹ́ kí ni ìgbésẹ̀ kí ni ọ̀nà látọ̀ nínú ilé wọn fi tó jẹ́ pé ayọ̀ yóò wà níbẹ̀ òyìn yóò wà níbẹ̀ gbẹ́jọ́ kan sí gẹ́gẹ́ bí ọlọ́ba ṣe pẹ̀ ní sàkàn tí ò ní jẹ́ pé a wà níta àti lọ́ọ́lé yóò máa bì lẹ́rù bọ́nátì níjọ tá à ń kéwú nínú àwọn kéwú tá a ké onítìrá ibùnà àké sẹ́wọ̀ ibùnà àké dálífì ẹnu máa lè kẹ́ nínú àwọn orin tó jẹ́ orin tí wọ́n fi sẹ̀rí ń bẹ̀ orin orin kíkan nínú àwọn alábàáṣepẹ̀ ìtọ́wé fún máa wọ́tọ́wé fún un. ثم آوي إلى بيت وإذته لكاري ó ní máa rìn káàkiri àdúgbò ni ní máa rìn tí bá lọ lé lágbájá máa yálé tàmàdò ìtumọ̀ ẹni pé ìní lọ ní bọ̀rọ̀ ní kàn káàkiri ayé tó máa àwì ilẹ̀ ó túmọ̀ sí tó sọ ní pé kò gbádùn àjọṣe òun àtìyàwó ẹ̀ ìkànnà alábáàrà ti sọ títí ẹ̀rí ó ní làkọ̀dì kó ń tún mọ táàjà ni ìlà mọ́ọ̀tì zàwùjà tì ó ní kò sí tó wù mí tó bá ní kí ló wù mí láyé nísìnyí pé kíyàwó mi ò kú ni kọ́kọ́ máa sọ báwọn ó ní làkọ̀dì kó ń tún mọ táàjà ìlà mọ́ọ̀tì zàwùjà tì ó ní kò sí tí mo bùkátà sí nísìnyí ìpé tẹ́nìkan ó bá kú ó jẹ́ ìyàlágbádá lọ. ó ní wàláàkì nkọ̀rí inú sùn báàkì mọ àmàrí. ó dó lórí ibú ara rẹ̀ kò kú bọ̀rọ̀ kódà kò dó. tó ìntàfẹ́ ló ń bẹ̀. òun ni pé ilé mélòó ló dùn mọ́ ilé mélòó ló dùn mọ́. tẹ́ bá ní kó kálukú wá wí ní ìsinmi yóò wá dàbí ẹgbẹ́ àtọkùnrin àtobìnrin bí ẹgbẹ́ ọ̀tá ara wa ni wá kò sí rí bẹ́ẹ̀ ní tó fà á tó fi rí bẹ́ẹ̀ tọkùnrin mi bá fẹ́ sọ̀rọ̀ obìnrin tẹ́lẹ̀ bá pe obìnrin lẹ́ẹ̀mẹ́ta tẹ́ bá ní kó sọ̀rọ̀ èlé òkun tóbìnrin náà bá sọ pé àwọn ọkùnrin hmm, ọlọ́run bá sì mú ìsìláàmù wá kó lè fi wá lọ́kàn balẹ̀ kí ni wá lè dùn ló fi ibi tó ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam anabi ni ibdahu bima bada allahu bi ẹ bẹ̀rẹ̀ ibi tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ebo ní ti máa ń bẹ̀rẹ̀ ibi títí máa ń bẹ̀rẹ̀ òun náà ni di ìpìlẹ̀ ìdílé ìpìlẹ̀ ìdílé ó níbi ìyàwó ṣíṣe lọ. Tí a bá fẹ́ kílé dùn, ìyàwó ó gbọdọ̀ wà níbàámu tọ́lọ́run àmẹ́bùn Muhammad sallallahu alayhi wa sallam ẹ wò nísìnyí bàbá kan nílùú kan lọ́sùn state tán bá ń ka wọn tí wọ́n ní láárí ní nàìjíríà nínú àwọn tọ́lọ́run bá kẹ́ wọn à lè ka èèyàn mẹ́rin márùn tí wọ́n tó ka bàbá yìí nílùú kan lọ́sùn state bíbí ìtọ́mọ tí máa ń ṣe òun náà ní kúkà máa ń fi ìtọ́lọ̀ ń dá sí lára gẹ́gẹ́ bí ọmọkùnrin ó kàn máa fi dá àtàn àkèrè torí pé àwọn ọmọ àwọn ọmọ olórin takasúfin ni àṣàkáṣà bébí mama yóò kàn máa ó lè ó lè ọmọ bí ọmọdé bí márùn-ún obìnrin márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ kò sí kan nínú wọn tó ní yìgì lórí ẹ̀ èyí tó ní yìgì lórí ẹ̀gbẹ́ bí ó ṣe ní gan lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe sì náà fẹ́ràn mi bàbá wa ń jáde nígbà tí bàlókọjẹ́ pọ̀ láti sọ pé ọmọ kan èyí tóbìnrin kan ló ń bí fún un tó ti dánmọ ọdún méjìlá bàbá ní kì í máa sọmọ ọmọ òun pápọ́mọ ọmọ òun ni bóun ti ti fi owó tóun fi kẹ́ tóun fi ba àwọn yòókù jẹ́ kódà ó tún wá lọ sínú yàrá tí gbogbo wọn ń sùn pé àwọn ọmọ mi àwọn ọmọ ọmọ ìdìbò wọn ń sùn lélẹ̀ àwọn abẹ́rẹ́ pé ní tí bàbá yẹn ṣe sóríire ní àbórí burúkú ṣé ìgbà tó máa ti fẹ́ kó síta òun pé lórí oríire ni ọmọ tí sì ń la amẹ́ríkà tí ń lọ france tí ń lọ london tí ń lọ káàkiri sórí rẹ nìyẹn bàbá àti ẹgbẹ́ jáde ẹlòmíì ò dóhùn bàbá yẹn rí nígbà tí wọ́n wá dóhùn bàbá wọ́n á dóhùn rẹ̀ lórí zina fún máa lè ṣe tó wá dìbà ló kọjá pé ẹbí lágbájá tí wọ́n ló kọ wọ́n fẹ́ fọwọ́ alágbàyẹ ọmọ yẹn lójú wọn àfẹ́ gbà gẹ́gẹ́ bí ọmọ lọ pé irú ìdílé wò ni ọmọ tó jẹ́ pé kéèyàn lọ ma mẹ́fà méje ó jẹ́ pé ní àwọn àlè náà ni wọ́n bí fún bóò lẹ́yìn ti fẹ́ tò bóò nínú lè ṣe fẹ́ gún yorùbá ní tí adolé kan bá ń tò wọ́n lọ máa lè bẹ̀ ní òsì ìdàtà lọ jẹ́ pé gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí ọ̀dọ́ ibi tá a ti jẹ̀rẹ̀ òní pé tábà pilẹ̀ ìdílé ẹja pilẹ̀ rẹ̀ bọ́lá wọn bá ṣùgbé kalẹ̀ ká ṣègbéyàwó níbà mùsùlùmí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó Aisha radiyallahu anha tó ń gbé mẹ́wàá fi ń jẹ ọjọ́ ti pẹ́ bẹ́bẹ́ ti ń ṣẹlẹ̀ ti pẹ́ àkọọ́lẹ̀ tí mo fẹ́ ka àkọọ́lẹ̀ tí mo fẹ́ sọ nílẹ̀ ni ó ní ìnà nìka fil jahiliya gbogbo alamọ Aisha ìyàwó anábì ni ó ní ìgbéyàwó kọ́lọ̀ ọba tó fi ànábì ṣèké ayé kánà àlà àrùgá àti àníṣàrà ó ní ọ̀nà mẹ́rin náà ní ń gbà ṣe ó ní fanikahun minha nìkan ọ̀hún náà sì lọ ó ní bá a ṣe mọ̀lẹ́ mi yẹ tó jẹ́ pé a lọ fẹ́ obìnrin èyí tí yorùbá ń pè ní léṣu lọ́kà tá a obìnrin tó wu ni tá a lọ bá wọn tó bi tá a tọrọ tá a ṣẹ̀tọ́ tí ó lẹ́lẹ́rìí ó ní báwọn èèyàn ṣe ń ṣe lójú ayé ànẹ́bì yìí olúwa ní abẹ́ níjọ́ tó jẹ́ pé kéèyàn bá obìnrin àwọn tí wọ́n ní lè lọ bá wọ́n ní màtọ̀ṣẹ̀ ló ní ọ̀yọ́ ìgbéyàwó máa tọ̀fẹ́. kìí ṣe bọ́kùnrin ó kàn kọlu obìnrin onínìká àfàm onínìká ẹlẹ́ẹ̀kejì káànà rọ́jò yakóló lè múra sí i ìdàtọ́fúrọ́sì ní tọ́m fi hàn tóbìnrin tó bá ṣe nǹkan oṣù tí nǹkan oṣù rẹ̀ bá ti dá yóò wá sọ fún ọkọ ní mọ̀ fún ìyàwó ibi ìrẹ̀yàwó mi àrùsílì ilẹ̀ fúlẹ̀ pàṣẹ díẹ̀ yìí ní lọ́ọ̀dọ́ lágbájá lọ máa sùn sí ẹ má gbàgbé nǹkan tí mo ń sọ o dodo nǹkan tí ó ń ṣẹlẹ̀ kánẹ́bí tó mú òfin wá ní o sallallahu alaihi wasallam bọ̀ kókè ó tó dé náà ìgbéyàwó mọ̀tọ́sẹ́ wà wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa anábìwà Muhammad sallallahu alaihi wasallam anábì ni wùlítù mi nikahin la min sifah anábì ni ọmọ eré ìgbéyàwó ni ìyẹsẹ̀ rẹ̀ zìnà tó tó di pé kí ó pọ̀ tó báyìí kí mà tó lajú tó báyìí níjọ́ náà àwọn ìyá wa àwọn bàbá wa aláìgbéyàwó mọ̀tọ́ ni wọ́n ṣe tọkùnrin tó tiẹ̀ jẹ́ pé tóbìnrin bá pe ọkùnrin míì lábà yóò sì dàbí ẹni tó rí rẹ̀ fẹ́ fò lọ àwa bá díẹ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n máa dé ìyàwó bọ̀ lé tọkọ ìyàwó sàkó ní ìsọpọ̀ dáa pé ká máa ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n kí ló kí nìyẹn ìtìjú ìtìjú fẹ́ǹsì ń sákùn lé tí wọ́n ń gbéyàwó bọ̀ ṣe ní ọ̀dọ̀ pàdé obìnrin tí ó lọ máa pọ̀ tẹ̀ lára ìgbéyàwó mọ̀tọ̀fẹ́ náà wà wọ́n àkókò àkàn pé kéwù sí ní lórúkúdò ìgbéyàwó bẹ́ẹ̀ ló bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ alálùbáríkà tá à ń rí sí. ó ní ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì ọkùnrin fúnra ẹ̀ ló sọ fún ìyàwó ẹ̀ pé lágbájá ṣe bó nǹkan nǹkan oṣù rẹ àlejò rẹ ti lọ ó ti mára máa lọ̀dọ̀ lágbájá lọ́sùn tí ọkọ wàá pa ìyàwó yẹn tì mò ń kanú àkọọ́lẹ̀ ni o nígbà tó bá pa tì tán ọkùnrin ti bí tó jọ tó ìyẹn ó lè jólówó ó lè já lágbára yóò máa ṣe ṣáàní pẹ̀lú ẹ̀ títí tóyún òfin yọ tóyún bá ti yọ ọkọ fẹsẹ̀ wàá gbà padà yóò sì máa sọkọ pẹ̀lú ẹ̀ nígbà tí wọ́n bá bímọ tán ọkọ yẹn náà ni ó sì máa ní ọmọ kí ni nǹkan tí wọ́n gbà lọ́rùn nítorí gbà lẹ́rù ni pé kó lè bàa jẹ́ wípé irú oore tí ń bẹ lára ọkùnrin yẹn náà yóò máa bẹ lára àwọn obìnrin yóò máa bẹ lára ọmọ tí àwọn bá bí mùsùlùmí kan lélẹ̀ àti mùsùlùmí kan. ó ní ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn èèyàn kan àwọn ni wọ́n papọ̀ wọ́n lè tóbi wọ́n lè lé mẹ́ta wọ́n lè mọ́ ju mẹ́wàá lọ ìyẹn ní káwọ̀ rọ̀ onímọ̀dúnà la àṣàrà àwọn ẹbí mẹ́ta sí mẹ́sàn-án fàyẹ̀dẹ̀fọ́lù náà gbogbo wọn pátá ni wọ́n sì súnmọ́ obìnrin yẹn ibi tí ayé bàjẹ́ délé ní ọkùnrin méjì ọkùnrin mẹ́ta wọ́n sì tilẹ̀kùn mẹ́rí pẹ̀lú obìnrin kan tẹ́rí gẹ́gbọ́n yẹn sọ kìí sojúṣe àfà láti máa sopọ̀ tí ń pèrú ẹ̀ àìmọ́dé bàjẹ́ lárugẹ pẹ̀lú pé ká fún wa máa polongo ìbàjẹ́ ṣùgbọ́n ó ti yé wa báwọn nígbà tọkùnrin mẹ́ta mẹ́rin tán bá tilẹ̀kùn mọ́ obìnrin kan lórí pẹ̀lú màsí gbogbo wọn onírú ẹ náà wà kófin ó tó dé onígbà tó bá di pé gbogbo wọn bá súnmọ́ yẹn inú kádàrá ọlọ́run tó ló bá ṣẹlẹ̀ tó bá ti wá bímọ tán yóò wá pé gbogbo wọn jọ tàkúlù láwùjọ ló máa sọ fún wọn pé ọ̀dẹ̀ àrọ́sùnmọ̀ lẹ́ẹ̀dì kánàmì àmúríkù ẹ̀yin náà ti máa ń tẹ́ ẹ ṣe o ọ̀sán ọjọ́ báyìí alẹ́ ọjọ́ báyìí nǹkan tẹ́ ẹ ṣe wàkọ́dí wà látò mo ti lóyún mo ti bí bọ̀wọ́ bí kẹyà fúlàní yóò wá mú kan nínú ọmọ ẹtì ẹni bẹ́ẹ̀ jọ ṣé kọ̀fẹ́ jọ tìlú èyí tí mo sọ lẹ́ẹ̀kan ọmọ tí bí náà wò pé tòótọ́ ẹ̀yìn tẹ̀yìn ṣe é ẹ̀pọ̀ ṣùgbọ́n ìwọ lágbájá ọmọ rẹ̀ ni ó ní kí nìkan tí ó ṣe tòsánmi àfàbàt bísmìhì ẹni tó bá wá nífẹ̀ẹ́ jùlọ àwọn ọkùnrin yìí wà dárúkọ rẹ̀ ọmọ yẹn ni wọ́n wà máa fi pè é jẹ̀mọ́ mùsíbà lélẹ̀ àbí mùsíbà kọ́ ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ oníyẹ̀ṣẹ́ ni onáfúl kẹfìyẹ̀r ó ní àwọn èèyàn tí wọ́n ti ẹ̀pọ̀ làwọn eléyìí fọyẹ̀dìkọlù na ẹlẹ́dìmọ̀rà gbogbo wọn ni wọ́n máa súnmọ́ àwọn obìnrin tó jẹ́ pé àwọn tó jẹ́ pé àwọn obìnrin alágbèrè àwọn ò mọ́ kọ̀ gbogbo ọkùnrin tó bá ti dé wá ó káàbọ̀ náà ni. láti mẹ́nu bí mẹ́jà á bó sọ̀rọ̀ láti mẹ́nu bí mẹ́jà á. wọ́n ta àṣẹ amátani nísì nígbà náà wà ní ìsìlẹ̀. ó ní wọ́n ta àṣẹ amáta àwọn ọkùnrin tó jẹ́ onísìn náà wọ́n máa wọlé pẹ̀lú wọn tó ń gbà tí wọ́n bá ṣe tán tó bá di pé ṣùgbọ́n gbogbo wọn pátá wọ́n ṣe dẹ̀rún wọ́n ṣe gọ́ọ̀rún wọ́n ṣe wọ́n ṣe mẹ́ wọ́n ṣe mọ́kànlá wọ́n ṣe méjìlá nítorí kí wọ́n jẹ́ wọ́n mọ̀ lákọọ́lẹ̀ wọn nígbàgbọ́ àbímọ tán wọ́n wà á pe àwọn tí wọ́n mòye nípa pé kán wò pé wọ́n bá wo sàkún pé ọmọ yìí jọ ẹ̀mí báyìí lágbádá ìjọra nínú ìgbàni wọ́n wà pé àwọn ènìyàn wà pé nínú gbogbo àwọn ọkùnrin bíi mélòó yìí ta lọ́mọ ìjọ mùsùlùmí àti tìlọ nìyẹn ó ní fàlànà máa bóyí sa muhammadu bin hamad. sí ìlànà ká ànásìlì yọ àrábì kò sí àgbọdọ̀ pilẹ̀ ìdílé pẹ̀lú gbogbo ọ̀nà kankan tó bá ti ọ̀pọ̀ sí ìlànà àmọ̀tọ̀ṣẹ̀. ìlànà àmọ̀tọ̀ṣẹ̀ tá a bá lóbìnrin a ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ bí kágbà yọ̀ǹda rẹ̀ kágbà yọ̀ǹda pa fẹ́ sọ́dí ìyàwó lọ́dọ̀ àwọn tí wọ́n bí lọ́jọ́ pé láàrin àwa òbí ẹ̀jẹ̀ ká kìí sára ọkọ ọmọ ẹni tó wà ní ilé ìwé gíga tọmọ wa mú wálé pé ẹni tàbí wà ní skul ni ẹni tí mo fẹ́ fẹ́ mi kì í sọkọ rẹ kì í dọ́kọ rẹ o tán bá ti dé ẹ̀sẹ̀ wà sí ọ̀rọ̀ lọ́n fún wọn tẹ̀yìn méjèèjì ẹ̀ lẹ́tọ̀ọ́ sọ́ra yín kódà tí wọ́n bá jọ tẹ̀léra wọn wá láti ilé ìwé ó yẹ kẹ́ ẹ kúrò ojú sí pé kí ló ń tẹ̀lé kí sí tí mo fi ọ́ ṣe ọlọ́pàá rẹ̀ ṣé wò lágbóyè ẹ̀sìn ni ṣé wò súnmọ́ àwọn àfáà tí súnmọ́ ẹ̀yẹ ni ṣé obìnrin kan ò lẹ́tọ̀ọ́ láti máa tẹ̀ lọ́kùnrin kan ọkùnrin kan náà ò sì lẹ́tọ̀ọ́ láti máa tẹ̀ lóbìnrin kan kí ó lè sọ ọlọ́pàá rẹ̀ èyí tí fún ọ nítorí pé tí ìgbé tí ilé bá ti bẹ̀rẹ̀ báwọn ilé mùsíbà ló bẹ̀rẹ̀ so ìgbésẹ̀ àkọ́kọ́ tí Islam là kalẹ̀ òní pé ká mú ìyàwó lọ́nà ẹ̀tọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam di látara èrè ìgbéyàwó ni mí bí sọmọ zìnà torí pé tọmọ zìnà tó bá dé àwùjọ ah, kódà kó jọ máa rí àbùkù àbàwọ́n yẹn àbàwọ́n tó tóbi bọ̀yẹ́ ká jẹ́ kí ìdílé kó pilẹ̀ látara bẹ́ẹ̀ náà ìlú Islam wà látàlẹ̀ pé ẹni tó bá fẹ́ wáyàwó ẹni tó bá fẹ́ mú ọkọ owó ẹ̀sìn o anábì wa sallallahu alaihi wasallam anábì ni àwọn èèyàn máa ń fẹ́ àwọn orí nǹkan mẹ́rin àdìsọ àbẹ̀wẹ̀ àdìsọ dodo amẹ́ni anábì ni tó ń ka olùmọ́ra àtúwòlì àgbàrẹ̀ anábì ni àwọn èèyàn máa ń wáyàwó tó wọ́n fẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà ìdí mẹ́rin ní máa ń fa ẹni táwọn yẹn fi máa ń sọ pé lágbájá wò jù ìfẹ́fẹ́ lágbájá anábìnrin ní máa ń lé ha wàlẹ̀ hasabi ha obìnrin mi torí pé ó ní láárí mi torí pé ó níran wàlẹ̀ jẹ̀máàlì mi torí pé ó lẹ́wà anábìnrin wàlẹ̀ zèrè ha anábìnrin ẹ̀sìn rẹ̀ anábìnrin wa sọ fáàbù fáàbù bíbẹ́ àti kìí kẹ́rì ti yàdá àrẹ́bìnrin dáyé tó lẹ́sìn mú tó bá fẹ́ jèrè àrẹ́bìnrin èyí tó lẹ́sìn oní kò jèrè pẹ̀lú tẹ́rì bá ti àdá tó o bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí ó padà di òmúlẹ̀mọ́fẹ́ ọlọ́mọṣẹ́ ọ̀rọ̀ wa ní òmúlẹ̀mọ́fẹ́ tẹ́rí tóbìnrin ò bá ti dá wàlá inú ilé òní tó anábìwá sallallahu alaihi wasallam anábìnrin arúgbó àwọn ànábì ní nǹkan mẹ́rin nínú nǹkan tí máa ń jẹ́ kí ìgbésí ayé ẹ̀dá olójú kóra èyí nínú nǹkan tí máa ń jẹ́ kí oríire ẹ̀dá kó lẹ́lẹ́ kó mọ́júmọ́ ni bàbá lágbájá ọkàn rẹ̀ balẹ̀ lágbájá nǹkan rẹ̀ dáa ànábì ní nǹkan mẹ́rin a máa fa kí ọkàn yóò balẹ̀ nǹkan mẹ́rin a máa fa kí ọkàn yóò dáa kí ìgbésí ayé yìí ó dòwó kí ìgbésí ayé yìí ó dòdó yín lọ kila alakoko anabi sallallahu alayhi wa sallam anabi ni almaratu saliha ìyàwó rẹ̀ bá a ti sọ ìyàwó rẹ̀ náà ni a sọ kọ rẹ̀ àtọkọ bá ti dá ọkùnrin ò balẹ̀ tọkùnrin ò bá ti balẹ̀ àbọkọkùnrin ò balẹ̀ ilé ò lè tó almaratu saliha anabi ni obìnrin rẹ̀ ìmọ̀ ń jẹ́ kó kàn ẹ̀ lànà ìṣòkè bá fẹ́ fẹ́ yàwó tábà ti wo ẹwà níwọ̀nba èyí tó yẹ kó jẹ́ pàtàkì lọ́dọ̀ wa ó ní ẹ̀sìn obìnrin tá a fẹ́ fẹ́ Islam fara mọ́ pé ká wo àwọn nǹkan míì náà ṣùgbọ́n kó jẹ́ pé paríparí olúborí tá a fẹ́ wò ó jẹ́ sàn án gbà. ṣé abalagbẹ́ta ń sọ yìí ẹlòmíì lè mọ̀ pé àwọn ọ̀dọ́ là ń bá wí kì í sàwọn ọ̀dọ́ nítorí pé gbogbo wa náà tàwọn kálẹ̀ yìí a sì lè rí ẹ̀dùn bí wọ́n ṣe ìyàwó nínú wa bàbá bẹ́ẹ̀ ṣe nǹkan àkọ́kọ́ táwọn ìsìn bàbá ìwẹ̀ ẹ̀sìn tẹ́sí bá jó a máa wọ nǹkan ní ìdí àbátúnfẹ́ gẹ́gẹ́ bí ọmọ nínú. àwọn àfọwọ́ ní mímọ́ wọ́n máa ń ṣàlàyé pé ìran obìnrin márùn kan wà kọkùnrin sọ̀rọ̀ fún wọn tó bá fẹ́ ní àyọ̀ tó bá fẹ́ lo ìgbésí ayé tó dáa ẹja fàkíyèsí márùn-ún yìí ìran àkọ́kọ́ òní ànáàna àwọn obìnrin tó ń pè ní al-anana ó ní kathiratul àdéhùn wa shakwa obìnrin tó ń pè gbogbo ìgbà pátá ẹni máa ń ní ẹ̀sùn ẹni máa ń lẹ́sùn obìnrin tí nǹkan tẹ́ lọ́rùn nǹkan ìjọ lójú ọkùnrin tó bá fẹ́ ní gbèsè ayé tó bá fi gbóbìnrin kan nǹkan tẹ́ lọ́rùn bọ̀rọ̀ nǹkan kan kún lójú wọ́n ní pọ́pù ló jìnnà sí obìnrin bẹ́ẹ̀ ìrúbìnrin ẹlẹ́ẹ̀kejì ni hanana àmì ẹ̀kejì hamza làkọ́kọ́ òun náà ni obìnrin tó jẹ́ pé ó wà lọ́dọ̀ rẹ̀ dọ́kùnrin mi nìhùn orú ẹ̀ wà nínú obìnrin obìnrin mi wà tó wà nílé ọkọ ṣùgbọ́n mi níta ìlọkàrí ó máa wọn tó bá bá lórí fóònù ọkùnrin ẹni ó máa wọn obìnrin tó wà lábẹ́ ọkọ rẹ̀ tí ó máa dákùn tó ló sọkùnrin míì tọkùnrin bá fẹ́rẹ̀ ẹ̀ kò lè rí fọkànbalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni àdáàkọ̀ wọ́n ní àdáàkọ̀ olóbìnrin tó jẹ́ pé stẹ́rùgọ́bù fìtìnà ikú lè ṣe gbogbo tó bá rí ní máa wù tó bá lọ ilé ọ̀rẹ́ rẹ̀ yóò wá sọ̀dálẹ̀ pẹ̀lú rẹ̀ gbogbo tó bá fi rí ló mèremère bẹ̀yẹn tí ò bá ti ní ìfọ̀kànbalẹ̀ òní sínú ilé má àkùsà ọ̀hún àwọn eléyìí sì nínú àwọn obìnrin ìsìn ẹlẹ́ẹ̀kẹrin ṣe ń ká sọ́ra fún ní bàrọ́ọ̀tọ̀ ìtumọ̀ ẹni pé gbogbo àwọn obìnrin tó wà nínú ilé inú ilé ò lè tún bàrọ̀ ọ̀kan àlùbàrọ̀ ọ̀kan nípa obìnrin o lè tó jẹ́ pé tẹ̀sítẹ́gì ló bìnà sí ha àǹzá òjì àwọn abẹ́yìn sí ha wà ládé ha àwọn obìnrin tọ́jú tó pè nìkan òun ó máa ó mú. kò sí tó kàn pẹ̀lú sọ́kọ jẹ o lè lo wákàtí méjì níbi mìíràn yọ máa yíká ọ̀tún ẹnu rẹ̀ dúró boroboro ní máa àkàrà ọ̀hún obìnrin mi lé ní bọ́kọ̀ ẹ̀ṣọ́ rẹ̀ fún ó ti bẹ̀rẹ̀ sí ṣọ́rẹ̀ dá àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ o bí irú obìnrin bẹ́ẹ̀ kò ní jẹ́ kí inú ilé ó rójú bẹ́ẹ̀ náà wà láwọn obìnrin náà anẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam anẹ́bíwá òbí anẹ́bíwá ìdá àtàkù mọ́ntà ọ̀dọ́ọ̀dà dínà wà fódúkọ́wù fàṣẹwìjọ́ anẹ́bíwá ẹni tó jẹ́ yí pé ẹ̀sìn rẹ̀ ọmọlúàbí rẹ̀ ó tẹ́ yín lọ́rùn tó bá yọjú lé yín fọ́mọ yín obìnrin anẹ́bíwá ẹ̀ fún lọ́mọ ẹ̀ ń lam tẹ́fọ̀ àlò tákùn fitna tó ń fi lọ́ ẹ wà lára àwọn tí ó jẹ́ kílẹ̀ orí ilẹ̀ títí sínú wà bẹ́ẹ̀ ọ̀sádùn kẹbíyà ẹ wà lára àwọn tí ó máa balẹ̀ jẹ́ jama mùsùlùmí tọkùnrin tó jẹ́ lẹ́sìn tó bá wá tí ọba lọ́mọlúwàbí wọn ní ká máa fọlọ́mọ ìyẹn lè já àfa ó lè já àfa lè kéwú èyí tí ọba rẹ̀ kò jẹ́ wà lọ́ọ̀ẹ́ ó lè gbọ́ lọ́rọ̀ tí ọba ti lọ́mọlúwàbí ẹ má fún lọ́mọ lókè tẹ bá fún lọ́mọ ẹ padà bẹ ní ẹ̀yìn lọ́wọ́ rẹ̀ ni ẹnìkan mo ń sọ fún níjọ́ kan ó ní àna àwọn ṣe báyìí mo ní àna ìyẹn ṣe èèyàn àna ìyẹn ń ṣe èèyàn àna ìyẹn ṣe èèyàn o ètò tí mo ń sọ fún ni pé ká lọ máa fọwọ́ lágbá àwọn ọkọ̀ mọ́ ẹ tó bá tó ní làákà àna rẹ̀ ọba o lọ ṣàtúnṣe ẹni wa lọ ṣàtúnṣe òun àti àna rẹ̀ ní ìsìn wọn di ọ̀rẹ́ ni wọ́n máa ń ṣàdúrà lójú kan nígbà tó sọ pé àwọn èèyàn ṣe ọ̀rọ̀ kò ṣe gbọ́ létí. ìkan nínú àwọn bí àbúrò wa tó jẹ́ pé ọlọ́run ti ní kí wọ́n ní ìfẹ́ wa dáadáa lójú ọ̀nà tọ́lọ́run mo bọ̀ àti ìyàwó rẹ̀ dá sọ̀rọ̀ kan lẹ́nu mẹ́ta nítorí jẹ́ pé èyí lámàlẹ̀ mẹ́rin ni pé àbúrò wa ni olólùfẹ́ fún mi. wọ́n sọ pé dáàdì ti máa ń pe ìyàwó òun pé ọ̀rọ̀ ọ̀run ló ń sọ ọ̀rọ̀ ọ̀run ló ń sọ ó ní ìsáàlì wọ́n sì dáwọ́ bẹ́ẹ̀ mo ní ẹ̀rù oníbọ̀ níbi tó bàbá ń pọ́ máa rẹ̀ bọ̀ tó yẹ bá wọn. tó bá a sì sọnù tó bá wá déyìn màá sọ fún ìyàwó náà ìpè nígbà tó fẹ́ máa dá wàhálà alẹ́ yìí ìwọ náà sọ fún dájú má jẹ́ kó máa jẹ gbogbo ìgbà nípa ìjùlọ nǹkan tó ń bọ̀ sọ nǹkan tó ń bọ̀ pọ̀ lẹ́rù bí ọ̀sẹ̀ máa yanjú ọ̀rọ̀ èyí lè ṣe kí àna rẹ̀ tẹni ibi lójú ẹ̀ ibi tí mo lọ nù. ṣùgbọ́n ìjọ tí wọ́n rò kalẹ̀ èmi náà mọ̀ pé àṣejù wà ń bẹ̀ nítorí pé ọmọ tí bàbá rẹ̀ ń pè ibi tọrọ yẹn lè padà já sí òun ni wípé àwọn méjèèjì lè padà mọ́ kalẹ̀ tọ́nà ọba ọba kọ́ ìyàwó yẹn máa ṣe

lọ́gbẹ́ tí wàhálà bá ti wà láàrin àna àtọkọ ìyàwó àbí ìyàwó inú ilé ò lè dùn inú ilé ò lè dùn ẹ jẹ́ kí n sọ àṣírí kan lójú àwọn obìnrin lénìí tó bá jẹ́ kí wọ́n bá ń gbádùn pé wọ́n kọ̀yìn ẹbí wọ́n kọ̀yìn ẹbí sí wọ́n kọ̀yìn ọkọ fẹ́ bí òun nìkan dojú ọkọ rẹ̀ kọ ọ̀dọ̀ ara rẹ̀ ó wá kọ̀yìn ọkọ ó kọ sáwọn ẹbí ẹ̀ màmá ni bàbá ni àwọn àbúrò ẹ̀ ni àwọn ọkùnrin wà bẹ́ẹ̀ àwọn dájú àwọn dájú nù ó pọ̀ nù àwọn tí wọ́n sábà máa ń kàwé tí wọn lẹ́sìn ó lè kàwé kó di pòfẹ́sọ̀ àwọn àbúrò ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n bàbá kò ní bá kankan mọ̀ ṣe mọ́ ìyàwó wa kú mọ́ lórí ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ló wàá máa gbá káàkiri bọ́ọ̀lù ibi tí mo sọ ní pé gbogbo obìnrin tó bá rí irú ẹ̀ ṣe ó fi ọjọ́ ẹ kún òfin pamọ́ ni. ìbáwọn náà fẹ́ẹ́ di ìyá náà wàlìjàzá omi jésù lámẹ́lì èyí tẹ̀dá bá sì ṣe òǹlẹ̀dẹ̀ ó gbà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà náà nígbà míì ṣẹ́rí tọkọ tó bá kọ̀yìn síyàwó tó bá kọ̀yìn sẹ́bí ẹ̀ nítorí ìyàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ìbúlẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó yẹn náà sì ní ìbúlẹ̀ rí ní kí n tó lè pé àwọn méjèèjì òun ni kí mò sí ìyẹ ọtí máa ń tẹ yóò bọ́ sọ pé ọ̀rẹ́ kítíkítí ìyẹ kan kàtàkàtà àmọ̀ sí ìgbà kan ń bẹ tó jẹ́ pé ìyẹ kan kàtàkàtà ni wọ́n máa wá káàkiri ìjọ tó ní mùsùlùmí yẹn bá dé ìyàwó yìí ó ju ọ̀run ààrẹ ìgbà mi àmọ́ jẹ́ ti kú dodo tí ìyàwó mi ti ṣe ìjọ òkú ọkọ ní ó kẹsàn-án rẹ̀ so ibi tá a fẹ́ lọ níbẹ̀ kò ní pẹ́ ká gbìyànjú ká da lọ́wọ́ àwọn àna wa èyí máa jẹ́ kí ló dùn bákan náà àwọn àtẹ̀dé tó ṣe pàtàkì tá a fẹ́ wò ní pé tá bá wà nínú ilé tán ọkọ àtìyàwó islam kí ló lè tó islam ó gbà wá lóyún ó gbẹ wá lóògbé ó pa wá láṣẹ tó ní kálukú ó ṣe bí ò bá ti sẹ́tọ̀ọ́ ilé òde lẹ́yìn pọ̀pọ̀ àti àwùsára wọn nílànà tọ́lọ́wọ́n bá anábìwá muhammad sallallahu alayhi wa sallam in tó kù ni pé nínú ilé aṣẹ̀tọ́ tó ń kálukú ò bá ti ṣẹ̀tọ́ inú ilé òde ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún ọ́nà al-Qur'an olúwaníwàlá ولا mẹ́sìlò lẹ́bí àlèhìnà bil ma'ruf wọ́n lè rí jáde يا daraja olúwa ní àwọn obìnrin àwọn náà ní ẹ̀tọ́ irú ìtí àwọn ọkọ wọn táwọn náà ní lórí wọn ṣùgbọ́n ọlọ́run ọba wa ó dé àjùlọ fọkùnrin fẹ́rí mi tó ń dalérú lẹ́nu òun ni káwọn obìnrin má fẹ́ mọ̀ pé ọlọ́run dé àjùlọ fọkùnrin àbí wọ́n mọ̀ wọn ò fẹ́ gbà ẹ jẹ́ kí n mú àpèjúwe àjùlọ wá tọ́lọ́run bá dé fọkùnrin lórí obìnrin kí n mú àpèjúwe bíi méjì àti mélòó wa àpèjúwe àkọ́kọ́ nínú àjùlọ tọ́lọ́run bá dé fún tọ́lọ́run bá dé fún ọkùnrin anábì wa sallallahu alaihi wasallam anábì ni làtẹ́nà ò ìmọ̀ àlọ́ ìmísà àjùdà lọ́ anábì ni àwọn obìnrin tí wọ́n bá gbà ìrọ̀ǹda pọ́n fẹ́ wá sílé ọlọ́run ẹ̀ má sọ ìpè kan mọ́ wọn ó túmọ̀ sí pé bóbìnrin ṣe rí kó tó nínú láárí nínú ẹwà nínú òbí nínú ọ̀ràn òfin ọlọ́run ni pé yóò dà yọ̀ǹda kó tó jáde lọ ṣe kẹta nílé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ pẹ́ ìyá wa. irú àfẹ yẹn sọkùnrin ó gbà yọ̀ǹda ọkùnrin ò ní gbà. nísìnyí ọkùnrin ò ní gbà yọ̀ǹda lọ́wọ́ ìyàwó rẹ̀ pé máa jẹun mo mọ̀ fẹ́ lọ rí mọ́mì ọkùnrin tó bá ti sọ bá ọkùnrin máa dágbére ni ló ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin sàmáìnì àwọn náà máa dágbére ni ìgbà yọ̀ǹda ṣe ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn dágbére àti yọ̀ǹda àbí kò sí yàtọ̀ obìnrin tí bá ń dágbére fọ́pọ ẹ̀ tí ó gbà yọ̀ǹda máa ń dẹ́ṣẹ̀ ni òun ọkùnrin ó dágbére ni obìnrin ó gbà yọ̀ǹda ni pé mo fẹ́ lọ rí dáadé máa lọ ṣùgbọ́n ọkùnrin ò ní dárú lọ dájẹ́ tẹ́ ẹ bá ti rí tọkùnrin darú ìjọba tọkùnrin bá ti ń gba èrú yọ̀ǹda bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti di ó ti di bá mi nù ọlọ́mọdé ọ̀rọ̀ wọn di bá mi abala abìkan nìyẹn tí wọ́n lè rí jáàlì alẹ́ yìí nà dárọ̀jà. àpèjúwe mi àpèjúwe lè má ti àwọn obìnrin ó lè má ti àwọn lọ́rùn tí ọkùnrin tí ò bá fọwọ́ sí ìyàwó ò lè di kíkọ. Ọkùnrin ní máa ń kọ ìyàwó. Ìyàwó yìí kọ̀kọ́. Ẹ dákun sẹ́yìn mọ̀ bí ẹ̀yin yá wa. Ẹ̀wọ̀ ni. Obìnrin sọ pé mo ti kọ̀kọ̀ mi. Ẹlẹ́mìnira mo ti jáwèé fún obìnrin jáwèé kọ̀kọ̀. ọkùnrin ní máa ń kọ ìyàwó ọlọ́run bá fi wọ́n àbí òfin wọ́n bá wọn ọlọ́dàkùn má jẹ́ kí ayé tí ó fa ìkọsílẹ̀ mọ́jọba yìí lànà àtàwà àti gbogbo àwọn olólùfẹ́ wa pátá olúwaníwá lè jáde àlè yìí àwọn ọkùnrin àwọn olúwa ní àwọn obìnrin ní ẹ̀tọ́ lórí àwọn ọkọ wọn báwọn ọkùnrin náà ṣe ní ẹ̀tọ́ lórí wọn ṣùgbọ́n olúwa ní àwọn ọkùnrin olúwa ní wọ́n ní kùtù àwọn obìnrin lọ nínú ẹbí látara pé àwọn ni wọ́n máa náwó ọ̀dọ̀ wọn làṣọ ti máa wá. ọ̀dọ̀ wọn làmójútó ẹbí yóò ti máa wá. alẹ́ bí wàá sọ̀rọ̀ lọ́kùnrin àlè ìwọ̀sán lànà. لأنه حديث الباس بن حكيم عن معاوية بن حيدة هنا ندوى صلى الله عليه وآله وسلم حديث معاوية بن حيدة انا صلى وبي انا بي شلون با ما حق زوجة أحدنا كني إرتو تاود واني ẹ̀tọ́ yìí tá a bá ti pé ilé ó tò ilé ó rojú anábìnrin àti tẹ̀lé máa ha ìdàtọ̀ àyìn wàtàkì jíjẹ mímu ìná ìlò ọ̀dọ́kùnrin ló ti mọ̀ wá. sẹ́lẹ̀ wọ́n túmọ̀ sí pé èyí tí máa jẹ́ kí létò ó ní kí ọkùnrin kó máa ṣẹ̀tọ́ kó máa náwó kó máa nára kó máa ṣàmójútó jàmá mùsùlùmí ọkùnrin tí ò bá ti ṣẹ̀tọ́ ilé rẹ̀ lè tó. kí ni ẹ̀tọ́ tóbìnrin ẹ̀tọ́ tóbìnrin kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nígbà tí a ń di anágbà Muhammad sallallahu alayhi wa sallam pé ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba kí ni ìròyìn obìnrin gidi ànẹ́bí ni ànẹ́bí tó ti rú ìdá àná obìnrin tí máa ń tẹ̀ láṣẹ ọkọ tọkọ bá pa láṣẹ wàtàsúrò ìdá àná rọ obìnrin tí máa ń dun ọkọ nú tọkọ bá ti ń fojú tàn méjì ni máa ń fa ìdùnnú tọkùnrin máa ń rí lára obìnrin ìdùnnú àkọ́kọ́ ó ní ìdùnnú ó ti ṣe tí í ṣe ìwà ìwà yáàyì tóbìnrin ó máa wù sọ́kọ ẹ̀ èyí tí ó máa wù sọ́kọ èyí tí ó máa wù sí bàbá ọkọ sí ìyá ọkọ sí gbogbo àwọn ẹbí ọkọ àtàwọn olùbáṣe ọkọ a máa jẹ́ kí inú ọkùnrin dùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni obìnrin gángan iṣẹ́ títẹ̀ láti tún ara ṣe. fún ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin nígbà tí wọ́n bá ń bọ̀ níta náà máa ń rẹ́gbẹ́ náà kàlùjù nínú ilé aṣọ tí ò ní láárí aṣọ tí ò dání máa wọ̀ èsì òbí obìnrin rere. lẹ́yìn gbogbo àwọn eléyìí ó ní àwọn àlàkalẹ̀ tí Islam tún làkalẹ̀ tí léwó fi máa dùn nínú rẹ̀ ní ṣókí ó ní bí ọkọ àtìyàwó wọ́n jọ gbọdọ̀ máa jẹ́ olùkúnlówó lẹ́yìn tí ó jọ máa rán ara wọn létí tọ́lọ́run tànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó àdìsí àbí rẹ̀ rà èyí tí mọ́mọ́ Abu Dawud àti mọ́mọ́ ajá gbà wá anábìnrin rashomọ́ lọ́ ọ̀rọ̀ jùlẹ̀ anábìnrin kírun nígbà tó dìde tó kírun tiẹ̀ tán wà á ń sọ̀rọ̀ mọ́ àjàbọ̀ àbí kó tó kírun ìyàwó náà wá dìde òun náà kírun. fa in abet nádọ́ṣà ní في وجهها wájú ìhà في وجه fi wájú ìhà náà tóbìnrin yorùbá dìde bọ̀rọ̀ yóò wá bu omi yóò wọ̀n sí lójú ó túmọ̀ sí pé tá a bá fẹ́ sọ pé ilé kan ilé aláyọ̀ ni ilé tó ń dùn ni tọ́kọ bá ti ń ṣètò ọlọ́run ìyàwó náà máa ṣe bí ìyàwó bá ti ń ṣètò ọlọ́run ọkọ náà máa ṣe nínú àkọọ́lẹ̀ mi anábìwá sallallahu alaihi wasallam anábìwá ni stáì ẹni tó bá jí lóru tó jí àwúrẹ́ ànábì ní fasọ́nà ya ọ̀tà àtẹ́yìn jẹ̀míyà tọkọ wa bọ́ síwájú tíyàwó tò sẹ́yìn wọ́n wá kíráka méjì lóru bínú zakiri náà lọ́wọ́ àkẹ́sí ọ̀run wọ́n zakirọ̀ ànábì nínú àkọọ́lẹ̀ ọlọ́run wọn mọ̀ kọ́ pé àwọn méjèèjì wọn kàn náà ti rán sí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ pè tán bá ti ń ṣe tọ́lọ́run bá ń pè tá a bá ti ń ṣe tọ́lọ́run àlùbáríkò máa pọ̀ nínú ilé yẹn Abu Hurairah radiyallahu ta'ala anhu fáwọn tí ń gbé bẹ́ẹ̀ ó ní bákan ó ní wàá yàhdúrú wa yàhdúrúhu àwa tàhdúrú màláíkà àwọn màláíkà oníkẹ́ wọ́n ní fi agbègbè wọ́n ní fi gbogbo léyìn àyíká léyìn أن يقرأ فيه القرآن طبعا كي على القرآن ọkọ rántí Ọlọ́run ìyàwó rántí Ọlọ́run ọmọ náà rántí Ọlọ́run onídàkejì ilé míì yóò fún àwọn tí wọ́n ń gbé bẹ̀ kódà kó jẹ́ pé ilé ńlá ni yóò sì máa fún báwọn tí ń gbé bẹ̀ wọ́n lérò dùnú ó ní àmàlẹ́kà aláàánú jìnnà síbẹ̀ àwọn èsù ni wọ́n máa pààrà bẹ̀ alẹ́ àyọkọ̀rọ̀ fíhìl kọ́rán ilé tí wọ́n bá ti fẹ́ ìlú kọ́rán tí wọ́n rántí ọlọ́ọ̀bá ṣẹ́rí ká máa ké kọ́rán nínú ilé kọ́bọ́ máa ké kíyàwó máa ké oríire tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú pé kí ẹ bí kó rí dùnú kò kéré kí làwọn ibi sọ fún wa pé ká máa ké sọ̀rọ̀ tó bá kọ̀ọ̀ ànábi nítorí pé tí èṣù bá gbọ́ sọ̀rọ̀ tó bá kọ̀ọ̀ tó ń jẹ́ tó ń ké nínú ilé kan kò ní lè wọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé tó jẹ́ pé léèmí ọkọ àtìyàwó sùn lálẹ́ nígbà tí ó bá ti fi dòru wọn lọkọ ti fọ́ nǹkan mọ́yàwó lórí kí làá ṣẹlẹ̀ èṣù ló pọ̀ ìná ọlọ́run ọba èṣù ló gba ààyè nígbà tí ọ̀nà tí ọlọ́run bá tó kéré ń bẹ̀. yàtọ̀ fún yẹn nínú pé ìdílé ń dùn pé ìdílé dáa ó ní kí ọkọ àtìyàwó lájọ jẹ́ alátúnṣe ara wọn. ẹnu ọkọ gbọ́dọ̀ lè káyàwó ìyàwó náà gbọ́dọ̀ lè gba ọkọ nímọ̀ràn lájọ jẹ́ alátúnṣe fún ara wọn. ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha ó wà ní jòkó kan. nígbà tó wá wà ní jòkó àwọn Yahudi kan wá dé àwọn Yahudi tí a ń gbọ́lọ̀ sọ fún wọn Al-Qur'an Allah sọ fún wa nípa wọn olúwa ní kọ̀dìbádà sí ìgbàgbọ́ òmìnira fún àìjì wà má tó fi sódò rúbùn àkìbà olúwa ní ìbínú ànẹ́bí ẹnu wọn ẹni ìbínú ànẹ́bí wa olúwa ní ìbínú ànẹ́bí sallallahu alaihi wasallam ẹnu wọn ló ti bẹ̀rẹ̀ ẹnu wọn lẹ́ẹ̀tì máa dọ̀ ọ̀rọ̀ bínú ọ̀rọ̀ kò bá kò olùwàní wàmà tó fi ìṣòdòrò hùn olùwàní tán ní lọ́kàn ó burú jáì lórí tí wọ́n tó ń sọ lẹ́nu lọ nínú ìrànrú nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àkọọ́lẹ̀ ìyàkọọ́lẹ̀ mọ́ Bukhari ṣùgbọ́n àwọn àfikún mi náà wà nínú àwọn tíra mi káàkiri ẹ jẹ́ kí n mú gbogbo ẹ̀ papọ̀ àwọn assalamu alaikum bá ti wá wọlé wọn ní sáàmù alaikum ìyàwó àìṣà sí wà níbi tó ti ń gbọ́n tí wọ́n sọ wà sáàmù alìmọ̀wòjì ìtumọ̀ sáàmù sí ní kú assalamu àlàáfíà ìkẹ́ ọlọ́run ní jẹ́bẹ̀ ààbò ọlọ́run ní jẹ́bẹ̀ ṣùgbọ́n tàbá wọn wá wọlé èrè ìbọn sọ pé ọmọ ilẹ̀ lè fi àwọn ilé mùsùlùmí tó jẹ́ ní táàbí láwùkọ́ṣe náà jẹ́ wọ́n ṣàmójútó ọmọ tọ́lọ̀ fi pa lọ́rẹ̀. Bá àgbẹ̀gbẹ̀ fihàn, mo sọ̀rọ̀ kan. Ẹgbẹ́ tí a bá wò ó, ọ̀rẹ́ dédé ìlú àwùjọ wa. Wọ́n ti sọ̀rọ̀ ní àhàlà tàbí àwọn àdéhùn máa yàn fáwọn ọ̀rọ̀ kan sóòlù ilé tí ó bá fún ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ yáàrí tó fún ọmọ lẹ́kọ̀ọ́ mọ́kànlá káàkiri àkọ́dàṣà àgọ́yà àlùsọ̀tì wọn ló ti ṣèbàjẹ́ tó lágbára. lọ́wọ́ absalù àwòlá rẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ eré mi nínú àmà jẹ́ àfàṣà àdúgbò mẹ́kíbalì àbáyé wá ìmọ̀ ẹ̀ lè dèm láhùn. wọ́n ní gbogbo ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ àwọn bàbá ni wọn ò mójútó màmá jẹ́ pé tí bàbá ò bá ti mójútó ma wọ́n máa nàka àkókò sínú ilé ọmọ ti jáde ó ní ọ̀pọ̀ ọmọdé pé tó nǹkan kan bàjẹ́ mọ́ lára látara òbí lára ẹ̀mọ́ ni pàtàkì tààlì níbi ní nípa ọ̀pọ̀ ìgbà tí kọ́ wọn lẹ́sìn ọlọ́run wọn kọ́ wọn súnà nẹ́gbẹ̀wá Muhammad فضاؤوهم صدارا فلم ينتفعوا بأنفسهم ولم ينفعوا آباءهم كبارا àwọn ọmọ yìí torí pé àwọn bàbá àwọn àwọn olóṣèlú wọn kékeré àwọn ò padà mọ̀ya ń mọ bàbá nígbà tí wọ́n dàgbà ọmọbìnrin tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí máa ń pe wàhálà wàhálà káàkiri ọmọ yẹn bú bàbá rẹ̀ ní gbangba èrè àìmójútó òní bàbá náà wá jẹ ní tó pamọ́ ìlú hàn dé yẹn níta fún mi pé nínú ìgbésí ayé bó ṣe kí lè mùsùlùmí rí tí ó fi jẹ́lé alálùbáríkà kò ní ká mójútó àwọn ọmọ wa ọlọ́ba ní yá ayọ́ ẹlẹ́dí na àánú kó àǹfọ́sàkùn wà áàlìkùn náà ọlọ́ni ìgbàdódó ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín àti àwọn ará alẹ́ yín ẹ̀ṣọ́ níbi náà náà ọlọ́mọ ṣe wá ní ẹni iná. adìrọ́bí ọlọ́ àyìn onítùmọ̀ pé ká ṣọ́ ara wa àtàwọn ará lé wa ọmọ àtìyàwó níbi iná wọ́n ní pé àlèmọ́ òun àdìbò òun ẹ̀kọ́ wọn nítorí ọlọ́run ẹ̀kọ́ wọn níta nẹ́bì ẹ̀kọ́ yáàyè tá a fi gbáyé ẹ̀kọ́ wọn owó kọ́ ni máa ń délé ó dùn ọ̀dà kó wà nínú ilé kéèyàn kọ́lé ńlá kò ní kí lè dùn ilé ńlá dáa ṣùgbọ́n máa ń dé kí lè ó dùn lákọ̀ọ́kọ́ ọ̀láìpẹ́ àbárí fọlọ́run ṣe ń bẹ̀. pé pé tá a bá nígbà ọlọ́wọ́ bá ṣe ń bẹ̀ kálukú mẹ̀tọ́ ọmọ mẹ̀tọ́ ọkọ mẹ̀tọ́ ìyàwó mẹ̀tọ́ ilé tó ń kálukú bá ti mẹ̀tọ́ ilé yóò dún ọlọ́wọ́ bá ń sọ fún wa náà Al-Qur'an al-Karim olùwàní wa amúra ahlaka bis-salah olùwàní wa ànẹ́bí àwọn ará ilé rẹ̀ pa wọ́n láṣẹ láti máa kírun wastabir alayha olùwàní wa ànẹ́bí sallallahu alaihi wasallam olùwàní má jẹ́ ó tẹnu mọ́ tẹnpẹlẹ mọ́ ẹ má bínú kìí ṣe ilé tí ó láwà ẹ gbọ́ lọ́bọ̀ sọ wáṣù bìrà àlẹ́ yìí ọlọ́run gbé ṣe sùúrù lórí ẹ̀ tẹ̀rí aráàfin tó léwu wáṣù bìrù wáṣù tọ́bìrù ìtumọ̀ ìtumọ̀ náà lékún sí i ọlọ́ba tẹ́ńpẹ́lẹ́ máa tẹnu máa bí ẹni kò sí nǹkan míì máa bá àbáyé ṣe kó jẹ́ pé bàbá kó kún un lé láàárọ̀ sọ fún ìyàwó pé ṣé ẹ ti kírun ó tún débi iṣẹ́ ṣé ẹ kí ń gbà tó àkà ẹ bá eré ta sí sàlọ̀ alákẹ́ tó lọ kí èèyàn kọ́kọ́ wọlé pé bó ni àti ṣóúnjẹ yíta àwọn ọmọ kọ́ ṣé wọ́n kí ìṣáì olùwànà ta ní kó ṣe oníkópa ìyàwó kó pọn ọmọ aláṣẹ o lánàá sí alukari kan ọlọ́ọ̀bá ní ìtawà ní kó o ṣe gbọ́ ní kó o sanná ní ayé kó o sanná ní ara káàkiri ayé olúwa ní bí wà ní ẹ̀rọ ó ṣe fi tẹ́ ẹ̀nìyàn kọ́ la rán ọ ó tọ́ nínú nǹkan tó pàtàkì nílé ayé ni ṣùgbọ́n olúwa ní ìyẹn ẹ̀kọ́ ní nǹkan tá a jẹ lákòókò. olúwa ní tó bá ti ṣe tọ́lọ́run olúwa ní áàbò ọ̀la ṣùgbọ́n bàbá mi ó lówó sùgbàsórí ẹ̀ òdò látara kíni látara pé kò tọ́ ma sójú ọ̀nà ọlọ́run ba wọ́n lọ́mọ tá a kọ́ oní ògbélé tá a kọ́ ta. so ọ̀pọ̀lọpọ̀ òbí lùdí owó ni wọ́n ń kó jọ wọn tọ́ ma ilé ò lè dùn lójú ayé wọn kò lè dùn lẹ́yìn wọn. èyí wá bí fi ọlá ní ìyọnu ọlá tí ọba bá tọlọ́ǹtà nábì tí ọba dọ̀bálẹ̀ tọlọ́ǹtà nábì ni o eléyìí nínú òdúpẹ́ fọlọ́wọ́n bá ní o ibi tí wọ́n ti dí èmi o ọlọ́run ní ìyọnu ń bẹ o ọlá sì wà bẹ́ẹ̀ tó ń kálukú náà bábẹ́ sọ wàláì ibi tọ́lá ò bá ti bá tọlọ́ǹtà nábì tí ọba ti bá rẹ ìbẹ̀ ló ti máa ní ìyọnu òbí òkòwò jọ ọmọ ó sì yá amúdó ọmọ ó sì yọ ọmọ olúwaniwà ànẹ́bì mójútó lé lánà sálù kárí zùkọ́ olúwani nǹkan àkọ́kọ́ tá ń béèrè lọ́wọ́ rẹ pé kọ́ ni kó kú ọrọ̀ ayé nánú na rùzúkùkù olúwani tó bá ṣe ìjọ tó lọ fún wọn kò sí nǹkan kan lù òkè kò sómi kò sí gi kò sí kò sí tí wọ́n máa jẹ ìjọ tó wá lọ sí wọn ń ìgbà tó wá ń padà lọ tó fi síbi tí ò sí Ismail Hajar wọn lọ sí ìyá Ibrahim ìlànà tẹkìlùnà ìrẹ Ibrahim ta ló fi wálẹ̀ nígbà tó wá àtọmọ wọn náà nígbà Ibrahim dáhùn pẹ̀lú àṣẹ Ọlọ́run nígbà tó wáyé ẹwọ ìyàwó tó jẹ́ ní Ọlọ́run ó wá ń béèrè pé Allahu amaraka bi ṣé bọ́lá ọ̀fẹ́ ní kó pẹ̀lú wa Ibrahim wa mérí pé bẹ́ẹ̀ ni wọn náà wa tó bá Ọlọ́run tó ìlọ́dọ̀ bọ̀ ebi mọ́kà àti màdínà ọ̀hún ló di pé ẹni tí mọ́kà ọ̀hún ẹni tí ò bá sì débẹ̀ lónìí yóò máa jẹun ààrẹ. màmá dábì ni ọlọ́run bá ń foríjì wọn wọ́n ti bọ́ sọ́dọ̀ ọlọ́run ní kúpẹ́kúpẹ́ yìí wọ́n ti fẹ́ẹ̀ tó bí ọmọ àádọ́rin ọdún ká tó jáde láyé ó wá kú bí ọdún kan ọdún méjì tó wọ́n jáde láyé bí bá tá a lọ kí wọ́n ní wọ́n ní kọ́ fún mi lálàáfíà sóńtì bá ti lálàáfíà ó sì ń kankan fún mi o tí máa ni mọ́ mi ni ó mú lọ mọ́ka rẹ̀ tí ẹ wo ìran wọ́n ti lọ kọ́kọ́ wọ́n tó lọ́mọ ti fún lálábẹ́ ó sì ń kankan fún mi ó ó mú lọ mọ́ka o wàlá tí mo fẹ́ dùn bẹ́ẹ̀ ni pé bọ́ọ̀lù ọ̀hún ṣe fàlùbáríkà fún mọ́ka bó ṣe ìgbà tí ànábì wa Ibrahim ìgbà tó fọmọ àtìyàwó síbẹ̀ ó wà ní Rabbana inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in inda baytikal muharram wà ní Rabbana liyuqimus salah. ó ní wọlọ́n jí tí mo fi ọmọ àtìyàwó sí kò sí nǹkan ayé kankan kò sí nǹkan àdáyé gbádùn kankan bẹ̀ ṣùgbọ́n Rabbana liyuqimus salah wọ́n máa rọ́ lọ́n ṣé nígbà tó jẹ́ pé ìsìn ló pilẹ̀ tó lópinlẹ̀ àníyàn nẹ́gbọ̀ Ibrahim mọ́kà dídùn fọkànbalẹ̀ àbí òdìlú fọkànbalẹ̀ ya subhanallah wallahi tí a bá dé maka tí a bá dé maka èyí ó mọ̀ ní pé ọlọ́run ló sàmù wọn bẹ̀ ìyá ló yẹ kó mọ̀ jẹ wọn tọ́lọ̀ ò bá mọ̀ mọ̀ bẹ́ẹ̀ sàmù wọn bẹ̀ tó bá ń pè ní oríkùsù lárúbá ni òbítọ́sí gbogbo inú òkè ni wọ́n lè gbé kẹ̀kẹ́ kan tó yọ ń bẹ̀rẹ̀ omi tí wọ́n bu ńkọ́ kan tó rómi mu ńkọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nígbà jẹ́ pé tọ́lọ́ ní ẹ fi pe ilẹ̀ ẹ̀wọ̀n tí ìlú yẹn dà lẹ́nu ẹnìkan òun tọ́mọ rẹ̀ nílànà tọ́lọ́run ẹnìkan wọn máa lọ sábàd torí pé lówó lọ́wọ́ arùkù oríire ni pé èyí tó lọ lóyìnbó èyí tó sun oríire èyí tó ń ṣẹlẹ̀ tọ́lọ́run torí pé tó bá wù Ọlọ́run èyí tó ń rán la harvard náà lọ Cambridge yẹn ó lè mọ sórí ire tó ó lè mójó wálé ṣùgbọ́n ti tọ́lọ́run nígbà tó bá pé ìwọ tọ́lọ́run tán yóò tún bá tẹ òbí lọ́rùn bẹ́ẹ̀ ni àríwá ẹ̀kọ́ ká tó àwọn ọmọ wa dáadáa nínú tó máa ń jẹ́ kí ayò bí kalẹ̀ oníkó tọmọ Umar radiyallahu anhu gbogbo alamọ àléfẹ́ ẹlẹ́ẹ̀kejì àkọọ́lẹ̀ wa ni mo àtọ́ Imam Malik pé káàna yusalli min qiyam min al-layli ma sha'a kí Umar bá ti dìde lóru yóò kírun sáà. min akhiri layl ayqadha ahlahu bis-salah tó bá ti di pàṣùbà ẹ tó òun ó ti ìjọmọ yóò jí àwọn yóò máa káyọ ọlọ́pẹ̀ wá àmọ̀rọ̀ alákàbí sọ̀lá àti wọ́stọ́bìrì àdìyà ọlọ́ni pa àwọn ará ilé láṣẹ ọmọ ìfẹ́lọ́hùn olùwánímájì ó sú ọ ṣe lánàá sálùkàrí nìkan ilé kọ́ la ní kó kọ́ fún wọn lánàá sálùkàrí mọ́tò kọ́ la ní kó fi kalẹ̀ fún wọn nínú túmọ̀ ní lánàá sálùkàrí nìkan ọ̀nà ìlú ìbò kọ́ la ní kó gbọmọ sán. ó jẹ́ fún alákòóbúwe kan ká mú ẹ̀fọn bẹ́ẹ̀ nínú tó ti lọ ni ìkan nínú àwọn ọba níjọ̀hún nígbà tí àwọn àfáà pọ̀ láyé nígbà tí wọ́n yàn gẹ́gẹ́ bí ọba ẹni tó wá jẹ́ àáfà nínú òbí wá kí títọ́ àwọn àfáà sì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n lọ sí ìwà àfáwọn ọba ẹ̀ka ìwà ọba àfáà kọ́ ti gbọ́dọ̀ Suleiman ó wá kí ọba nígbà tó lọ kí ọba wa sọ pé àfáà wáàsí náà lè wá ṣe fún mi ẹ ṣe wáàsí fún mi àfọwà ń bilé rò pé ṣé kí n ṣe wáàsí fún ọ pẹ̀lú tí mo rí ni àbí pẹ̀lú tí mo gbọ́ ìtumọ̀ pẹ̀lú tí mo gbọ́ ni pé ìta ké mi lè kéw lọ́dọ̀ àwọn onímọ̀ àbí kí n ṣe wáàsí fún ọ pẹ̀lú tí mo rí ní òbírí mo ní bẹ́ẹ̀ bí màá right ṣe wáàsí fún mi pẹ̀lú òrírí tó ti rírí ó wá ní mo fẹ́ ṣe wáàsí fún ọ pẹ̀lú èèyàn méjì ẹni àkọ́kọ́ ọ̀pá ni ẹni kejì òun náà ọba ni àwọn méjèèjì ni wọ́n jọ darí ìlú tí wọ́n rí ayé ṣe ó ní ẹni alákọ̀ọ́kọ́ nígbà tó ń fẹ́ kú ó fi oníranran dúkìá àìmọye ẹṣin àìmọye igbá àìmọye àwo ó fi ilẹ̀ fún ọmọ ọba lòun náà àwọn ọmọ jogún lójú èèyàn mọ̀ pé wọ́n jogun ó ní ẹni ẹlẹ́ẹ̀kejì umar bin abdulaziz nínú àwọn tí wọ́n lu ayé tí wọ́n rí lò lójú ọ̀nà ọlọ́ọ̀ni àáfàá ni ọba ìlú ni olórí àwọn mùsùlùmí ni ó ní umar bin abdulaziz ní tiẹ̀ wọ́n ní ó bí ọmọ mọ́kànlá lọ́kùnrin òun ló lórí ìlú nígbà tí ó wàá kú wọ́n wá ń bi umar bin abdulaziz pé kí ló fẹ́ sílẹ̀ fáwọn ọmọ yẹn pé ó rọrùn nísìnyí kẹ́nìkan máa béèrè pé gọ́vnà àná lóńdó ṣe pé kí ló fi ẹ̀bá wọn wá ẹni kò gbọdọ̀ béèrè ábí èyí tó gbọdọ̀ wà nílẹ̀ gbọdọ̀ kọjá ojú ẹ̀ wọ́n bí lè fi àárín kẹ̀kẹ́ tẹ́ ṣe fáwọn ọmọ yìí ẹ̀gbọ́n tí bàbá sọ bàbá ní ìyà fún un sọ ní ṣìyìn tí wọ́n bá jẹ́ ni ọlọ́run fọlọ́ sọ ní ṣìyìn ọlọ́run tí ló mójú táwọn tí wọ́n bá jẹ́ èèyàn ọlọ́ni ẹ̀ ń bá jẹ́ tèmi ló wá nínú ìnira rẹ̀ gẹ́gẹ́ bí àwọn fámìlì ànábọ̀ Ibrahim ló ń ṣera rẹ̀ ó ní wà ní ìyá fún un bẹ́ẹ̀ rọ̀dà rẹ̀ ó ní bàbá tí wàá ní sọ lọ́run ṣe falan atro kalahum mẹ́lẹ̀n yẹ̀sẹ̀ inú nàbí di alàmàfíìlà mi ní owó lẹ̀ tí wọ́n á máa lò sọ́nà tó takotọ́ lọ́run nígbà tí mi lọ tán gbogbo bí má ní màá ṣètò ọlọ́run lójú ayé mi wọ́n nígbà tára kùnrin nígbà tó wá kú ẹnìkan kú òun fi lé ó pọ̀ náà ó fi gbogbo kèrèmèrè lẹ̀. ẹnì kejì nígbà tó ń jáde láyé olórí bíi tiẹ̀ náà ni wọ́n ní òun wá fi dírámù méjìdínlógún pẹ̀lú kalẹ̀. wọ́n fi dírámù mẹ́ta wọ́n fi sí wọ́n fi mẹ́ta wọ́n fi wọ́n fi wọ́n fi ra sọ. wọ́n ní gbogbo dírámù tó ṣàkó wọ́n ṣàkàtà àwọn ọmọlẹ́yìn ọ̀kọ̀ọ̀kan bí bàtà bá ṣubú bóyá ní ìṣe o odi pírẹsidẹ́ǹtì ipò Umar bin Abdulaziz ó ju tààrẹ Amẹ́ríkà lọ níjọ́ tí wọ́n ń ṣe ilé ayé táwọn ní odidi American president fún pàpéjúwe àwọn alìpín tó fi ilẹ̀ fọmọ kọ̀ọ̀kan ó ti báyà di ká sọ pé ó báyà di two hundred thousand kalẹ̀ fọmọ kọ̀ọ̀kan ẹ̀rí gbófin kanlẹ̀ two hundred thousand naira àsìkò fi ilẹ̀ báwọn. Sẹ́fún sọ pé tán bá jẹ́ ni ọlọ́run, ọlọ́run mú wa. Ṣùgbọ́n tán bá jẹ́ ni tán bá jẹ́ ni èṣù, èmi náà tún ní kún èṣù lọ́wọ́. Àfọ́ ọmọ kan sì gbónú Sùlẹ̀mọ́ tó wá sí wá àfi fún Kàlífà tó ṣẹ̀ṣẹ̀ jẹ́. Ó wá ní pé wọ́n sọ tùbọ̀ tán fọ lórí ẹ̀mí déjì. Ó ní mo rí ìkan nínú àwọn ọmọ Abdulmalik ibn Marwan tó jẹ́ ọba kan tó jẹ́ pé ń gbọ́ rẹ̀ báyìí láàrin ọjà ọmọ onílé ọlọ́nà ó sì jogún ọ̀pọ̀ ọ̀rẹ́ mi kan wà tá a jọ lọ secondary school bàbá kan wà nìbàdàn níjọ nínú èèyàn ṣòwò mọ́tò èèyàn ṣòwò lé èyí bẹ́ẹ̀ náà máa méjì báyìí ní gbogbo ìbàdàn ni mo sọ àwọn ọkọ̀ tí máa ń ná báyìí lọ́wọ́ ìwà ń bàdàn the nineties tọkọ mẹ́wàá bá ń kọjá lọ ń dòrò tí almost lè jẹ́ mẹ́jọ ń bẹ ẹyọ ẹnìkan péré náà ni láwọn ọkùnrin o. ẹwà tó wà bá lọ sùn ilé ilé tí mo gbé ní sèpò jìnnà sí tẹ́lẹ̀ yá sùpánà mi orí mi rí kó má bàbá owó. èyí tó nìkan sì jogún ó dun tí wàá bẹ́ẹ̀ lómi ìpínlẹ̀ fẹ́yàn mẹ́wàá lọ wọ́n ti pé ọmọ táà tọ́ ẹni ó gbé lẹ́ta kọ́ta o nínú ìdùnnú òbí láyé òní kárọmọtọ èyí tó ga jù nínú pàǹtọ́ ma wàláì ká darí mọ̀sálọ́ àná kó má jẹ́ pé léèwé nìkan ibiṣẹ́ nìkan olúwa ni láàánà sáàkàrí ìsìnkọ́ náà àrùsọ̀kọ̀ olúwa ni ayé kọ́la ní kó mọ mójútó tó o bá mójútó tọ́lọ́run olúwa ayé yẹn á garanti ẹ̀kún rẹ̀ kò sásìkò ní ẹjá lọ wo sóràtò lukman olúwa fún wa ní ẹ̀kọ́ yáàyè sóràtò lukman ẹ̀kọ́ yáàyè pé bókì sì gbọdọ̀ ṣe pẹ̀lú ọmọ ẹ̀ ẹ mọ̀jà pé bọ́nà ti ká padà ẹ jẹ́ mú kókó mẹ́ta wa a sọ pé òun àbí ìyá abúlé yẹn á sì mi sọ̀la lukman sọ bẹ́ẹ̀ àbí ó sọ bẹ́ẹ̀ ìmọ̀ kan kọ́ láàtúnṣe pẹ̀lú nǹkan àkọ́kọ́ tó sọ fún ọmọ rẹ̀ nìyẹn ìwọ ọmọ mi ó gbọdọ̀ pa nǹkan kan pọ̀ mọ́ lọ́wọ́ ó tún fi ojúṣe òbí òní ká fún ọmọ ká máa fún ní ìmọ̀ ìsítí apá ó ṣe pàtàkì nígbà tá à ń bọ̀ lánàá à ń sàwọn ọ̀rọ̀ kan mọ́ra wọn mọ́ra wọn nínú mọ́tò ṣẹ̀gbẹ́ tí rìn àjò bá tó bá jágùn àyè ọ̀rọ̀ máa yọ wọ́n á sọ fún àwọn tá a jọ mọ̀ ní wàhálà ìmú mí sí báà wọ́n ní gbogbo àwọn àtọ̀tọ̀ máa ń pa nígbàtà wà lóko ní 1934 ní sẹ́mi ní eyín wọ̀lẹ́ wọ́n wá máa ń sọ̀rọ̀ fún wọn ní ẹ̀rọ wọn nígbàtà bá lọ tán ẹ̀mọ̀ mẹ́rin àṣeyìn tí wọ́n sọ kò sí kankan tí wọ́n sọ téèyàn orí tó ka rẹ̀ nínú gbèsè ayé gbàǹgbè mo sọ fún àbájọ ń bọ̀ lánàá mo ní bá ń mọ̀ sí ẹ wá o gbogbo ìgbà kan ni pé téèyàn bá ń lọ òkè odò kéèyàn sọ pé òun lọ òkè odò ṣẹ́gun tó kò dí wá àbọ̀ lòdì bàbá ẹgbẹ́ gbèsè ayé oko tún lè léyìn ní ìrìn oko tẹ́ ẹ máa búra yín lẹ́sẹ̀ kí ló ta àbẹ̀ ní pé wọ́n ní oko the fact ìgbà tá a dàgbà tán tá a tún lóye tá a tún rọrùn ọlọ́run ọba lójú sálẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ọba a mọ̀ pé nígbà míì lára pé ìlú sọ̀fẹ́ òní kéèyàn má sọ̀bìtì lọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀kọ́ iná yẹ́dàrú àlẹ́kùn ìbọn ọ̀sán àṣàbò tàbí tẹ́ ẹ bá fi jẹ́ kán mọ̀dí tẹ́ ẹ gbà yàrá jùmọ̀ kù wọ́n lẹ́yìn lóko ọ̀yọ́ ayé dúkùn fi mi láti tán àbá lẹ́yìn lóko wọ́n ò ní jẹ́ débi tẹ̀ ń lọ. wọ̀lá tó fi hó yíta ní àbàdà bọ́tà yín bá ti mọ̀dí tẹ́ ẹ fẹ́ gbà ọwọ́ yóò lè torí tẹ́lẹ̀ o báyà lùkùrá nìkan ṣùgbọ́n tẹ̀ àwọn onílé ayé àwọn ní ọkọ̀kọ́ sọ̀sọ̀kúsọ ni òde kó tètè yé wa pé àṣé nígbà míì èèyàn máa ń ṣe wẹ́rẹ́ dáyé ni èèyàn ṣe láùláù tí mo fẹ́ lò ní pé kóòbì máa ṣe ọmọ létí kóòbì máa ṣe ọmọ létí nínú ọ̀rọ̀ kan tábí ṣàǹfààní láti náà wọ́n ìkan nínú àwọn àfọ́ àwa dáadáa nílẹ̀ Yorùbá wọn lọ sí bàbá àwọn ọlọ́mọ ọdún mẹ́fà wọ́n ló sọ̀rọ̀ sáwọn létí pé èyí wo aago aláàgò ọ̀rọ̀ yẹn lọ́n sí fàlùbáríkà sí tó fi dijọ́ tá a fà ní sọ. ṣẹ̀rí bó ṣe rí kó kéré máa ẹ̀ máa sọ fọ́ ma mọ́ mú nǹkan pọ̀ mọ́ lọ́rùn má ṣe gbà wọ́n. bákan náà ẹ̀kọ́ yáàyè nǹkan ẹ̀kọ́ yáàyè. kọ́dàkàlì náà wà láti sọ ayé kọ́dàkàlì náà ó ní mẹ́mọ̀ ọ̀pọ̀ àkọ́sàmì àwọn àfọ̀nímọ̀ àwọn onífìmọ̀ rẹ̀ ni pé táwọn yẹn bá ń bọ́ sọ̀rọ̀ àbò ń bá wọn sọ̀rọ̀ mọ́mọ́ kẹgbẹ́ sí ẹnìkan bọ̀ sọ̀rọ̀ nísìn tó tó lè dá àfá ìwọ làfá wa fún à ń bọ́ sọ̀rọ̀ òwò wa kí ni Yorùbá náà máa ń sọ wọ́n ní ojú ní ọ̀rọ̀ wa ìkọ̀yálì nínú tí máa ń jẹ́ kí ilé da dáa ní kò bí kọ́ ẹ̀kọ́ máa kó kọ́ wọn ní ẹ̀kọ́ gbogbo àwọn eléyìí a máa bẹ̀ lọ́hùn a máa ṣàdúrà lórí àwọn ọmọ wa ẹgbọ́ jẹmọ́ àtàbá ní ká dá ní ìdìbò ṣègùn tó nǹkan mi ò ṣe lọ mo rò pé nínú ìgbésẹ̀ mẹ́rin táwọn elétò ní kí n gbé mọ̀tún méje ẹ̀yà bẹ́ẹ̀ lọ́n kó fa àlùbáríkà sí wasallallahu wasallam wa baraka ala nabiyina muhammadin wa alihi wa ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọ̀rọ̀ ọ̀rọ̀ kẹtù jẹ́ wípé jazakumullahu khairan kí ọlọ́run bá kí ó bá san àwọn ṣéèkì wa ní ẹ̀san dáadáa ọ̀rọ̀ sí agbékalẹ̀ síwájú wọn kí wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n ní àkàsọ̀ mẹ́rin wọ́n fẹ́ gùn wọ́n ti bá gùn méjì in fact